tó wọ́n fi gba one hundred and twenty three billion sẹ́ni pé wọ́n gé ni ni wọ́n gé ni hundred billion gẹ́gẹ́ bí south africa gé ni ninety nine billion tọ́ àwọn tí wọ́n ṣe èrè nu ẹ wá wo tilẹ̀ yorùbá àwọn ṣọ́ọ̀tì four hundred and seventy seven billion ẹ wá wo tọ̀dọ̀ àwọn north east ó rí sixteen billion gbà lọ́dọ̀ títí ẹ̀ ó sì fi gba one hundred and forty three billion abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ yẹn Bauchi ni o Gombe Adamawa, Borno, Yobe àti Taraba State. Òun gbò sixteen billion lórí gbàjọ lọ́dọ̀ tí lówó value added tax federal government gbà nílùú yẹn sixteen billion ni bẹ̀ federal government sì fi fún wọn ní one hundred and forty three billion. Ẹ̀sìn nìkan wọ ẹni kó máa lọ bẹ́ẹ̀. Wọ́n gé ní one hundred and twenty seven billion naira ló gé. Kí ló dé tó òfin ní sọ pé kó máa lọ bẹ́ẹ̀? Ìpínlẹ̀ ọ̀nà ògo ṣègùn tó máa máa sọ nìyẹn. North Central two hundred and fifteen billion ní north central wọ́n tẹ̀ tún gbìyànjú nígbà tí federal government ó fún wọn lówó wọ́n máa fi fún wọn ní one hundred and fifty one billion àwọn àwọn olùlú wo ni irú àwọn kwara irú àwọn kogi irú àwọn benue irú àwọn niger irú àwọn nasarawa àti fc fce fct wọ́n deprive wọn ni wọ́n lùzì sixty four billion naira bákan náà ẹ bá lọ sí north central náà ẹ wo north central yẹn gbogbo tí wọn náà ṣe rí nìyẹn so nídìí eléyìí n táwa ń sọ ni pé ní àwọn tí wọ́n ń sọ pé ìyóò jẹ́ Yorùbá wọ́n ní lò dáadáa òun láti sọ òun la yànnà náà yìí eight hundred and twenty eight billion naira ẹ dákun ẹ wá dúró owó yìí ẹ wá dúró owó yẹn pé wọ́n sì kó yẹn wọ́n sì kó four hundred and seventy seven billion nínú nínú four hundred and eighty two yẹn wọ́n sì lọ fún fún ọ ní ibòmí ẹ sì ní kó máa lọ bẹ́ẹ̀ bọ́ọ̀lù àwọn ọmọ yín ṣe fẹ́ ríṣẹ́ ẹ wá wo twenty twelve federal allocation tá à ń sọ àwọn tó yẹ pé ni wọ́n gbọ́kànlé owó allocation agbọ́n ti gbé sórí percentage ipe àwọn olú àwọn àwọn owó ló tiẹ̀ gbọ́kànlé owó owó federal government jù north east ní ninety percent state revenue wọn gan ten percent péré ni ninety percent ẹ̀rí báwọn so ten percent ní ní contribution tiwọn ninety percent yẹn àtọ̀dọ̀ àtọ̀dọ̀ federal government ló ti ń wá. bàbá wa ẹ wo north west eighty four percent ni owó tí allocation táwọn ń rí látọ̀dọ̀ federal government tó ń rí ní twenty twenty eighty one eighty four percent contribution ti tiwọn táwọn contribute gan lásán kò ju kò ju fifteen point nine percent lọ bẹ́ẹ̀ náà ni ọ̀dọ̀ àwọn Ìgbò náà eighty one point four percent òní allocation tó ń rí látọ̀dọ̀ federal government contributor tí ó wá látọ̀dọ̀ tiwọn eighteen point six percent ni bákan náà ni south south ẹ wo south south náà seventy-seven point six percent òun ni allocation to wá sọ́dọ̀ wọn contribution wọn twenty-two point four percent ni àwọn tá à ń sọ yẹn lọ wò ní national bureau of statistics report oh most federal allocation dependent zone zone by zone ẹ wo north central seventy-six percent contribution wọn twenty-three percent ni contribution wọn tó that is èwo táwọn contribute nínú hundred percent tó bá ná àti ìjọba àpapọ̀ ní seventy-six percent tó ti wá ìwà wo south south west allocation fifty three percent forty six point six percent ní ọ̀tọ̀dọ̀ ní tiwọn ẹ wá wò ó pé nítọ̀ owó ìta wa ń sọ yìí o ilẹ̀ yorùbá náà ló ti ń wà o àti contribution south-south wo ni wọ́n á pín yẹlẹyẹlẹ làwọn fi ń jẹ́ ẹrú fún àwọn tó ń ṣètò wà yìí ẹ wá wo ọ̀dọ̀ tiwọn àwọn náà gba gbogbo owó yẹn ẹ tẹ̀síwájú. ẹ tún tẹ̀síwájú. ẹ wá wo bọ́n ṣe ń pín owó tá sọ pé ní kò lè change pé kò lè change mọ́ láéláé bí ó ṣe máa lọ nìyẹn àbí tí oyè òbó bá ṣe lúkú káwọn sọ fáwọn ọmọ ìlànà ah! ètò bá wù kú ètò bá wù kú mọ́re o. ẹ wo ah! bọ́n ṣe ń ṣe allocation bọ́n ṣe ń ṣe allocation ni lápèjúwe nísìn ẹ wo population wọn ní wọ́n ní thirty percent ẹ wo land mass wọ́n ní ten percent ẹ wo equality wípé iye kan lẹ́jọ ṣíà ò ní forty percent yẹn ìgbìyànjú yín lórí pé ẹ bá ṣe rówó sí ten percent social development factors ìyẹn ni wọ́n á pín sí mẹ́ta wọ́n ní education health àti water ẹ jẹ́ wá ṣàlàyé ẹ̀ ó túmọ̀ sí pé ní tíjọba bá rí hundred billion nísìn lápèjúwe nínú hundred billion tíjọba bá rí ìjọba kọ́kọ́ máa yọ ten thirty percent ibẹ̀ thirty percent tó máa rí wọ́n máa gbé sórí population ẹ̀yin tẹ́ bá ti pọ̀ jù sẹ́ni pé wọ́n pọ̀ jù wá lọ wọ́n pọ̀ jù wá lọ èrò wọ́n pọ̀ gidi gan àwọn ọmọ bímọ twenty wọ́n bímọ twenty eight wọ́n pọ̀ jù wá lọ so ìyẹn àti ìyẹn tí wọ́n kọ́ àti jábọ̀ ń bì yẹn tábà sọ̀rọ̀ nípa landmass wọ́n nílẹ̀ jù wá lọ àwọn náà láti gbọ́ lẹ́nu bọ̀gàdì yẹn seventy two percent landmass àwọn ni wọ́n ní sẹ́kọ́ nílẹ̀ jù wá lọ so wọ́n máa ẹ bá mú thirty percent plus ten percent nínú forty percent owó yẹn sẹ́ni pé náà wọ́n máa gbà jù kí ló fà á torí pé àwọn ni wọ́n ní population púpọ̀ jù àwọn ni wọ́n nílẹ̀ tó tóbi jù ìyẹn wọ́n tó wá sọ pé equality equality yẹn wọ́n ní forty percent forty percent tó ń pè ní equality yẹn mí ni pé ní kò sí tó kàn án pé bí ìmì ọ̀dọ́ mi wọ́n ti lówó rárá ẹ̀jọ̀ pín iye ẹ̀jọ̀ gba iye kan náà ni òun ni equality yẹn iye tí jìgá bá wá gbà tó bá tó bá gbà òun náà ní Lagos State ó gbà nínú forty percent yẹn iye tí Lagos State bá gbà òun náà ní Port Harcourt gbà iye tí Port Harcourt bá gbà iná ní Yobe ó gbà forty percent ó túmọ̀ sí pé ní nínú owó táwọn á ṣí àyẹn a máa sọ pé ní forty billion lápèjúwe ni o forty billion naira yẹn wọ́n máa ṣí àrẹ̀ equally thirty billion yẹn wọ́n máa ṣí àrẹ̀ based on population ten billion yẹn lápèjúwe tapò ní landmass ṣe pé ìyẹn ti favour wọn wọ́n á sọ pé ní contribution yẹn ibi tó máa ti rówó púpọ̀ jù wọ́n á lo ten percent yẹn ìyẹn wọ́n máa fún ẹni tó wá pé ọ̀dọ̀ rẹ̀ wọ́n ti rówó jù wọ́n yóò sọ pé ẹni tó rówó jù pé wọ́n fún ní fifty percent ìpele fifty percent wọ́n máa lò wọ́n máa fi ṣe sharing kínní wọ́n máa ní social development ten percent tó kù kí ni wọ́n mean by that ó ní pé wọ́n sọ̀rọ̀ nípa education àti health àti water wọ́n ah, àwọn pé àwọn òun tó pé ní wò ní àwọn yunifásitì púpọ̀ wọn ò láwọn tó ń kàwé dáadáa ṣe pọ̀dọ̀ tí wọ́n ní four percent yẹn ọ̀pọ̀lọpọ̀ four percent ọ̀dọ̀ wọn ló máa lọ àwọn àwọn ni wọ́n ní ìdí ìwòsàn jù wọ́n lọ́dọ̀ pé àwọn àrùn oríṣiríṣi pọ̀ lọ́dọ̀ wọn ṣe pọ̀dọ̀ wọn ló máa lọ àwọn wo ló ní pọ́blẹ́mù omi wọn ní aṣálẹ̀ ni kò sómi lọ́dọ̀ tiwọn kìnìkan kìnìkan three percent yẹn ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ̀ wọn ló máa lọ. so báwo lẹ ti fẹ́ change kìíní ta ta ta yẹn náírà rẹ̀ kalẹ̀ nísìn ọ̀nà wo lẹ fẹ́ fi change ẹ̀ ọ̀nà tẹ́ fi lè change ẹ̀ náà ní national assembly ta ni majority àwọn náà wà ń bẹ ẹja lọ síwájú. ẹ wo population ta pè ní thirty percent ẹ wo bó ṣe tóbi tó ta sọ pé ó máa favour wọn ẹ̀yin wo equality tó kọ́ máa pín déédéé ta ni kó máa pín fọ̀ wọn ẹ wo bó ṣe pín tọ̀ ẹja tẹ̀síwájú. ìwọ tó rú wọn lójú lọ́mọ ìyá wa tó sọ pé ó fẹ́ máa dìgbò fún wọn tó sọ pé ní káwà ló kọ ẹrú ló pè rẹ wá tẹ́tí kó gbọ́ àlàyé tá a fẹ́ ṣe yìí. àwọn wo ló wà ní house of representatives yorùbá wà ń bẹ ìgbò wà ń bẹ haúsá wà ń bẹ adaran wà ń bẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ south east àwọn tó represent south east mélòó ni wọ́n ní south east forty three ni wọ́n àwọn tó represent south south mélòó ni wọ́n seventy one ni wọ́n àwọn tó represent south west mélòó ni wọ́n fifty five ni wọ́n ẹ̀yin náà wo ti tọ̀dọ̀ ti yorùbá fifty five ló represent yorùbá kódà south east gan ní jù wá lọ ẹ wá total rẹ̀ ó jẹ́ one hundred and sixty nine sínétọ̀ mélòó ló wá láti ilẹ̀ south east ọ̀dọ̀ àwọn Ìgbò fifteen sínétọ̀ mélòó ló wá láti ọ̀dọ̀ south south south ó jẹ́ eighteen ní southwest ń kọ́ ó jẹ́ eighteen ẹ wo ìyànjẹ níbí nísìn níbi àwọn members of the house of representatives àwọn ní ẹni tó represent àwọn south south south south ìyẹn seventy one ló lọ represent wọn ẹ wá wo ọ̀dọ̀ tiwa tájọ ní the same number of states ẹ wá wo fifty five ni gbẹ̀gbà tó di ọ̀rọ̀ senator wọ́n ṣe ní equally gbà tó di ọ̀rọ̀ tí oní members of house of representatives yẹn àwọn ní seventy one ló represent wọn ara ìyànjẹ tá à ń sọ ni ẹ wá wo one sixty nine ẹ jẹ́ ká lọ sí tọ̀dọ̀ àwọn adaran nísìn ẹ wo tọ̀dọ̀ àwọn adaran north west ninety two ẹ dákun bo lẹ́tírì ninety two ní gbogbo nta àkàlàtẹ̀ kan ninety two ẹ wo north east forty eight ẹ wo north central ẹ total rẹ̀ papọ̀ àti federal capital ó jẹ́ one hundred and ninety one uh, members of the house of representatives àwọn ní one ninety one èyí sì ní one sixty nine ẹ dákun bo lẹ́tí fẹ́ defeat wọn ní national assembly níbo lẹ́tí fẹ́ rí two thirds. ó bà mí lẹ́rù àwọn tó ń sọ wípé kí kí Ìgbò lọ ṣe president kí Yorùbá lọ ṣe president ẹ wá dáhùn. tọ níbo tọ níbo ni níbo la ti fẹ́ rí two third àwọn ni majority àwọn ni wọ́n dominate uh, house of rep àwọn ni wọ́n dominate senator èyí ni senator fifty one àwọn ni senator fifty eight báwo la ti fẹ́ rí two third wọ́n tẹ bá fẹ́ ṣòfin tẹ fẹ́ kí gbogbo faramọ́ kó jẹ́ two third two third mi ni pé ní iye tí fifty eight tẹ̀ ń gbé ká fifty one kan ń gbé káàkiri yìí kò ran anything kò ran kankan ní senator wọ́n ti defeat nípa party senate wọ́n ti defeat nípa party house of representatives. ẹ já tẹ̀síwájú. ẹ̀yin wá wo local government nísìn àwọn ní local government ní north nínú that state wọ́n ní local government ti four hundred and nineteen local government wọ́n ní lọ́dọ̀ títí wọn nínú seven hundred and seventy-seven seventy-four ẹ̀dá kan sí òtí kó more than half lọ. bàbá wa northern state four hundred ẹ̀ náà ní four one nine ṣe é pé four one nine four one hmm. nine four one nine àwọn local government táwọn ní nìyẹn èyí sì ní three hundred and fifty seven àwọn ní seven ẹ total rẹ̀ ó jẹ́ seven hundred seventy four local government ẹ dákun nínú nínú seven hundred seventy four local government táwọn kan ti kó four nineteen kí ló wá kù ńlẹ̀ wọ́n ti defeat yín bẹ́ẹ̀ bá tún sọ̀rọ̀ nípa state náà àwọn ní nineteen states, ẹ̀yin ní seventeen wọ́n ti dìfìtì yín ẹ̀já tẹ̀síwájú. ọ̀nà wo la wá fẹ́ gbà tábà tí a fẹ́ lọ ọ̀nà wo la fẹ́ gbà tá a fẹ́ lọ tí ò ní mú wàhálà wá torí pé àwa bílífù pé ní a lè lọ òun náà la sọ pé ní peaceful rally láì fa wàhálà láì sọ̀rọ̀ ogun kí la fẹ́ ṣe oní ká lọ́bì through international community ká lọ pariwo fún alágbàáyé ká máa sign petition kí documentation máa lọ káwọn tó ń dialogue wọn dialogue lọ kí ara náà wá ṣe grassroots awareness campaign ní gbogbo every nook and cranny of yoruba land láti educate àwọn èèyàn wa n tó a lè ṣe nìyẹn eléyìí sọ̀rọ̀ ọjà eléyìí sọ̀rọ̀ tàjẹsílẹ̀ àbẹ́ni kankanjà àwọn ọmọ ìyá tiwa ní ká bá sọ̀rọ̀ tó wá pé ní ìgbésí ayé wa ẹ fẹ́ fẹ́ kẹ́ ẹ máa jìyà lọ kọ́ máa control yín lọ kẹ́ ẹ máa kẹ́ ẹ sọ ẹrú kú tọ̀ kò sí wàhálà ní tó bá tọ́ ní tó bá tẹ̀yìn lọ́rùn nù tiwa kì í sọ̀rọ̀ pàǹbẹ́ nìkan jà ọ̀rọ̀ àlàyé ni ká ṣàlàyé fún wọn pé ọ̀rọ̀ ń pa security àwọn náà ni wọ́n wà gbogbo gbogbo kò pápátá gbogbo ẹ̀ náà láti kà síwájú yẹn àwọn wà bẹ́ẹ̀ tẹ̀síwájú. lára ìgbìyànjú tó yẹ ká ṣe àti bẹ̀rẹ̀ rẹ̀ báyìí òun lẹ́gbọ̀ọ́ nísìnyí. Um, ká play fídíò ilé yìí báyìí. Eh, the Yoruba-speaking tribe of Nigeria has been accepted as the forty-fifth member of the Unrepresented Nations and Peoples Organization. Leader of the Yoruba World Congress, Professor Banji Akintoye, says the membership represents a very important step in the collective quest of well-meaning Yoruba people to achieve the goal of dignity and self-determination it is my great pleasure and pride to inform you that the Yoruba nation has been admitted to the membership of UNPO. UNPO means Unrepresented Nations and Peoples Organization with its headquarters in The Hague. The UNPO expressed their uh, gladness to welcome the Yoruba Nation as a new member of UNPO and they are looking forward to working with us. It is important because it is a great stride and it represents a very important step in our collective quest to achieve the goal of dignity in the country in which we live and also to achieve the goal of self-determination for our nation. Our Yoruba nation now has a voice on the international stage via the machinery of the UNPO, which maintains a permanent presence before the United Nations and before other international agencies like the European Union, the African Union, the United States government, and the governments of various other countries across the world. tọ̀ lára àwọn ọ̀nà tá a lè gbà tá a fi lọ òun náà ni lè rí tí àwọn bàbá wa tó wọ́n gbìyànjú láti lọ́jọ́ yẹn UMPO Unrepresented People's Organization ìgbésẹ̀ kan náà nìyẹn àwọn àwọn ìgbésẹ̀ míì òun náà ni campaign grassroots campaign ká kọ́kọ́ sí rally náà lára àwọn rálì yẹn lẹ́rí náà lẹ́rí tó lọ lọ́wọ́lọ́wọ́ nígbà kan ẹgbẹ́ bàbá wa ẹ fi síbẹ̀ ẹ jẹ́ ká ẹ play rẹ̀ lára àwọn rálì tó yẹ ká ṣe ikú téèyàn bá fẹ́ lọ lára àwọn àgbẹ̀kùn náà lẹ́rí ẹ lọ change ọ kìíní yẹn ó ṣe control ẹ jẹ́ kán control video yẹn ó ṣe control ó ṣe yí padà ó ṣe tọ́. ẹ fún wa ṣojú kan yìí ni àmọ́ àtúntò play àmì ṣubú ara àmì ṣubú ẹ̀mí àmì tẹ̀lifẹ̀ wọlọ́mùnú ọmọ aládéèdè wọn aládé òkè tẹ̀gùn bẹ́ẹ̀ rú ọmọ ọba yìí tẹ̀gùn bẹ́ẹ̀ rú o gbogbo wọn pátápátá àádọ́ ilẹ̀ àkórí gbogbo ìgbésẹ̀ ọgbẹ́ fún àti fún ìlú rẹ̀ gbogbo ọgbẹ́ káṣí la fi ṣe òṣèkà àbọ̀rọ̀ mẹ́ta gbígbà òǹkẹ́ sọ́kà òǹkọ́ Bye. tí wọ́n táwọn ọmọ ẹ bí. Hmm. ó dàbẹ́ ẹ má bínú ìyẹn wa ìyẹn wa o. so ìgbìyànjú pé lílọ ona tá a lè òun náà ni pé ní rally peaceful rally so ara àwọn rally yẹn lẹ́rí tí wọ́n ti ṣe káàkiri ilẹ̀ Yorùbá nígbà yẹn peaceful rally láì bá ẹnì kankan jà láì bú ẹ̀yà kankan láì tí ìtàjẹ̀ sílẹ̀ láì fa wàhálà òun lélẹ́yìí Yorùbá nation peaceful rally. rally yan eléyìí nísìn Èkìtì ni ló ti ṣẹlẹ̀ peaceful rally ni láì fa wàhálà ọ̀nà tí a lè gbà ẹni tó bá fẹ́ lọ ibi tó ń bẹ̀rẹ̀ yẹn. yorùbá mi ṣe gbàgbàgbàgbà gbàgbàrà ẹlẹ́gbẹ̀rẹ̀ àtẹ́lẹ̀ ló àmì ṣubú ara àmì ṣubú ẹ̀mí àmì tẹ̀lifẹ̀ wọlé mọ́mú ọba alágbèrè wọn alágbèrè tẹ̀gbẹ́ ẹ̀rú ọmọ ọba ìtẹ̀gbẹ́ ẹ̀rú gbogbo wa pátápátá máa tó lè lórí gbogbo ìlú tó ẹgbẹ́ fún ìlànà tó lè lórí rẹ̀ gbogbo tó ẹgbẹ́ ṣe láti ṣe pòtẹ́tà lọ́rùn kẹta gbígbà ìrògbẹ́ sọ́tà ìrògbẹ́ ọlọ́pàá tó wá dẹ̀kọ́ sí wa ó kọ́ káàdì rẹ̀ kí ni àpẹ́ rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló ń rí gbogbo òwò tó lè lọ́ta bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn tó wá dẹ̀kọ́ tó ń bá wa dé àwọn tó ń sọ fún yín tó ń bá káàdì sọ́yìn òwò tó ń bá wa dé bẹ́ẹ̀ ló ń bá wa dé ara aládìyẹ ló sí ibòmíì náà ẹja bọ́ sí apá kejì náà. Tí ìsúralì nìyẹn tó ń ṣe rálì káàkiri káàkiri gbogbo ilẹ̀ Yorùbá wípé Yorùbá fẹ́ lọ Yorùbá fẹ́ dá dúró pé àṣemá oko ẹrú la wà òun lẹ́yìn tó ń ṣe nílẹ̀ Yorùbá yìí wọ́n ti ń ṣe nílẹ̀ Yorùbá lóríṣiríṣi wọ́n ti lóńdó wọ́n ṣe lábẹ́òkúta wọ́n ṣe ní ọ̀yọ́ nìbàdàn wọ́n ṣe ń ṣe káàkiri yẹn kó tó di pé ní wọ́n lọ dá wa dúró ní ètò òdúró wáyé pífúrali ní ẹnìkan kan ọ̀bẹ ẹnìkan kan jà ẹ jẹ́ ká dá dúró báyìí ká bọ́ sí pàtó ètò yìí. lára àwọn ohun tí bàbá wa ọlá bíyì bá wa sọ nílé yìí gbogbo ilẹ̀ Yorùbá pátá òun ní gbogbo nǹkan wọn ibo lẹ ti rí tán gbébọn dání tán mọ̀kọ̀ tán mọ̀bẹ kò sí. ẹ bẹ rí àwọn ìjọba gan àwọn náà tó ń tẹ̀lé ọkọ̀ ìjọba gan tẹ̀lé wọn níbi rally yìí peaceful rally ni rally tó ń ṣe yìí poa peaceful wọ́n ṣe lẹ́kìtì wọ́n ṣe lóńdó wọ́n ṣe lọ́sùn wọ́n ṣe lábẹ́kúta wọ́n ṣe ní ìbàdàn tí ò sí ìtàjẹ̀sílẹ̀ tí ò sí wàhálà rárá peaceful rally ẹ wo èrò ẹ wo èrò lókè nísàlẹ̀ lórí bíríìjì ẹ wo èrò peaceful rally ẹ wá mú ẹni ẹlẹ́ni ẹ wá lọ ẹ lọ pààyàn mọ́ ẹ lọ pààyàn sínú ilé ẹ ẹ wá wo èyí tó ń ń bá àwọn àwọn apànìyàn tó ń bá wọn ya fọ́tò ẹ filẹ̀ ẹ ṣe nǹkan kan fún un kí n tó pàdé pẹ̀lú ọlọ́run peaceful rally ilẹ̀ yorùbá ni wọ́n ti ń ṣe lẹ́yìn ọkùnrin àwòlé ṣe. ẹgbẹ́ tó ń sọ pé Yorùbá nation now Yorùbá nation now. kò sógun kò sọ̀tẹ̀ kò sí ìbọn ẹni tó ń gbébọn tó lọ jòkó ti oníbọn ẹ ò rí yẹn lọ pamọ́lé ẹ ò rí wọn mú ṣùgbọ́n àwọn tó gbé fúlàgì dání òun lẹ̀ ń pa àwọn bọ́ọ̀tì bàbá wa Ọ̀yábí yìí nǹkan kan ó yà ní lẹ́nu nígbà tí àwọn àgbààgbà yorùbá tó jẹ́ pé àwọn olóṣèlú yìí náà ń kì sí àksì wọn tó ń fẹnu ń konu pẹ̀lú wọn bọ́n ṣe ń pa àwọn ọmọ wọn láti ìgbà ayé tẹ́ bá rí láti ìgbà tá a ti bẹ̀rẹ̀ nǹkan tá à ń kà yìí ẹ rí i pé èyí tí yorùbá gan fi ṣera wọn níkà á dẹ̀ tún padà ń ṣe é kí ló fà á. ẹ ẹ ọmọ náà ní àbẹ̀rẹ̀ ọ̀hún lélẹ̀. wọn ò gbébọn wọn ò gbádàá. lóńdó bẹ́ẹ̀ ni ẹ̀rí yorùbá nation now ondo ah. ni ẹ ondo ni ẹwọ rani ẹwọ bánà yorùbá nation now àwọn rani yìí gbogbo àwọn ẹgbẹ́ ló ṣe gbogbo àwọn ìlànà ọmọ òdua àwọn ọ̀rà yorùbá global alliance yorùbá nation global gbogbo àwọn ẹgbẹ́ kọ̀ọ̀kan gbogbo náà participate in rani àjọṣe ni. gbogbo rally peaceful rally ní ẹni kankan tàjẹ̀ sílẹ̀ kò sí wàhálà irú àwọn road safety náà tó ń tẹ̀lé wọn nígbà yẹn tí ò sí wàhálà tí ò sí ìtàjẹ̀ sílẹ̀ àgbẹ̀ peaceful rally ẹ wò yẹn ọ̀nà tá a lè gbà náà nìyẹn wọ́n ti bẹ̀rẹ̀ ẹgbọ́n túmọ̀ ń sọ tó bímọ yẹn tí ò rówó ẹ̀ èyí tó tún túraká títí títí tí tó tún ọmọ lọ sí skul tó mọ jáde tó tún jẹ ìyá ló tún ń bọ ó yẹ kó rí bẹ́ẹ̀. so ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run àwọn mọ́mí yìí wọ́n bá wa sọ̀rọ̀ ní ìṣẹ́jú bíi mélòó kan péré nípa ti ọ̀rọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Odùduwà ogun ẹ̀yìn ò ní jà wá. ẹni tó bá lóun máa fọ́ ogun ẹ̀yìn jà wá iná àwọn agbáwo. àmì o àmì mo kí ẹ̀yin ìyá wa o ẹ kú àdúrà o ẹ ṣe orúkọ tèmi ni arábìnrin Mrs. Ojo mo kí àwọn bàbá wa nínú olúwa náà ẹ kú iṣẹ́ olúwa olúwa sọ agbára dọ̀tun àwa wá ajẹ́bí àjìjàgbara fún ilẹ̀ Oòduà àwọn mọ́mì wa ń bí comrade Wumi Praise láti ọ̀dọ̀jọ́ Òdùmákì láti Èkó. Wọ́n wá láti ọ̀dọ̀ àwọn tó ń jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn especially ẹ̀tọ́ obìnrin ní ilẹ̀ Yorùbá orúkọ ẹni tó jẹ́ olórí wọn náà dà yẹn kí máa bábá yín ní àkókò a máa sọ ṣókí torí àti pẹ́ bí nǹkan táwọn bá yín sọ ni pé ṣé ẹ rí ọ̀rọ̀ yìí wọ́n ní tí egbò tó bá ti dé tó bá ti dé ojú sísan ló máa ń ṣe nǹkan kan ọ̀rọ̀ yìí ti dé ojú ẹ̀ tó bá ṣe dìde pé kẹ́yìn abiyamọ kẹ́ bá wa dá sí ní orílẹ̀-èdè tá a wà gbogbo wa dámọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ rí i pé ìyànjẹ yẹn pọ̀ jù ìyànjẹ yẹn pọ̀ jù gan gbogbo tó fi ṣọ̀rọ̀ ajé nàìjíríà ilẹ̀ yorùbá náà ti mú wọn mú nílẹ̀ yorùbá wọn mú nílẹ̀ ibo bí pé ká kó nǹkan bíi ten thousand bí wọn kó lọ kújà ìgbà tó bá ti máa fún wa ń bẹ̀ wọn fún wa ní bíi one naira ní ìyànjẹ yẹn pọ̀ jù ó pọ̀ jù àbí ó pọ̀ jù ó pọ̀ jù àwọn ọmọ fún wa wọn lọ yunifásitì wọn graduate bíi mẹ́rin á wà lákàtà obìnrin kan àbí ọkùnrin kan wọ́n bẹ̀rẹ̀ sí tún níbọn ìgbà tó bá di bọ́ńdù àgbà wọ́n ní ẹ ká ṣe márèjì fún wá ṣe márèjì fún ṣàmánà ilé ọkọ ọkọ òníṣẹ́ ìyàwó òníṣẹ́ àwọn àtúkọ oúnjẹ akẹ́kọ̀ọ́ ọmọ àtúkọ oúnjẹ lọ ọjọ́ wo la fẹ́ ṣe ọmọ ajáde wọn lọ àwọn tí wọ́n dẹ̀rẹ́ primary six òṣìṣẹ́ ẹdẹ gbogbo federal ministry ẹ lè rọ́mọ Yorùbá mọ́ bẹ́ẹ̀ o tẹ bá máa rí ibẹ̀ nínú tó bá jẹ́ ọ̀dẹ́ẹ̀dì ẹ̀yìn èèyàn ṣé irọ́ wà ní nǹkan tóbìnrin yìí sọ. láìkàwé láìka nǹkan kan exam tá a ṣe ọmọ tí wàá gbọ́dọ̀ gbà bí one seventy wọn tó five percent wọn fi wọlé the same thing jam wọn bá dẹ̀ jáde fún àwọn aláṣàdá wọn gbogbo immigration ló ti kó ra wọn sí gbogbo ẹ̀ ìyẹn ò tó o wọn tún ti sọ̀rọ̀ àǹdí wa kí ló fẹ́ ṣe wọn fẹ́ gba ẹ̀wọ̀n lọ́wọ́ wọn wọ́n ṣí bọ́dà tiwọn wọ́n ti bọ́dà tiwọn ẹ̀wọ̀n jàǹkàǹkà ẹ̀wọ̀n tòmẹ́tò ẹ̀wọ̀n ata ẹ̀wọ̀ aṣọ gbogbo nǹkan ti wọ́n débi pé àti jẹ wọ́n máa ta ìwà ní one thousand àbọ̀ àbí wọ́n á fọ̀ ọ́ bẹ́ẹ̀. bàbá wa ọyá bìyí. òde orí bẹ́ẹ̀ lọ́hùn-ún òun la ṣe ní pé. ìgbà tí ìyá yìí tó ń sọ̀rọ̀ yìí nǹkan ò tí ì wọ́n gan gbà yẹn ó ti wá dọ̀rùn báyìí. àbẹ̀ tí wọ́n bẹ́ẹ̀ ni tọ̀. ẹ gbọ́ nǹkan tí Tinubu sọ. tọ̀ Tinubu sọ nígbà yẹn olóhùn ò bìlíìfù wọn Nàìjíríà ó ní i don't believe in one Nigeria àwọn tó bá rú lójú kọ lọ wo pépà yẹn òǹlàlà lóṣù tó tó wà glaring nísìn the nation newspaper ó wà ń bẹ́ẹ̀ kó lọ Sunday politics ó ní ó ní ó ní i don't believe in one Nigeria Tinubu òun ló sọ yẹn kó lọ wo pépà yẹn ní nineteen ninety nine April ló sọ nígbà yẹn Tinubu ló sọ bẹ́ẹ̀ ní April ní 1999 bàbá ẹlẹ́rìn ó ní nàìjíríà may be dismantled ó ní tí wọn bá restructure nàìjíríà títí kíní ó ní pé wọn máa dismantle òun náà rẹ́rìn ní ẹ̀rín ló yẹn the same man òun náà ti wá believe in one Nigeria. nísìn n la fi ń sọ fún àwọn èèyàn gẹ́gẹ́ bí ìbéèrè tẹ ìbéèrè lọ́wọ́ mi lẹ́ẹ̀kan ìpè ní kí ló dé ẹ ń tó fà ni pé ibi tó bá ti rí pé àwọn ti ń jẹ tó ń ti mọ̀ tó bá ti favour wọn àwọn ò ní wo tẹ̀yìn mọ́ ipe bí ìyá ń jẹ mẹ̀kúnnù ìyá ń jẹ ẹran àwọn àwọn oníwò yẹn mọ́ kí ló dé kí ló dé tó lè jẹ́ pé ní gbogbo army ni navy ni air force ni everything ni àwọn ni wọ́n ń sọ̀gá kí ló dé sẹ́yìn wá serúkú nítorí tọ́lọ̀ sẹ́yìn Yorùbá wá serúkú títí ẹ̀ ni kí ló dé àwa sọ pé kálukú dádúró kó ṣèjọba títí ẹ̀ kò mí ní pé ẹ̀ ní ṣe papọ̀ a máa ṣe papọ̀ kí kálukú kan máa ṣèlú ẹ̀ ní ètò ìlú ẹ̀ ní haúsá tó bá wà nílẹ̀ yorùbá fúlàní tó bá wà nílẹ̀ yorùbá ẹnìkan kan ò lè kó gba visa ni yorùbá tó bá ń tó náà bá wà nílùú àwọn ọ̀hún náà kó náà gba visa kó máa gbélùú wọn kò síjà ń bẹ̀ kálukú lè mójútó ọ̀rọ̀ gbèsè ayé ẹ̀ àbá ìran kankan jà àbú ìran kankan ẹ wọ ọ̀rọ̀ tó sọ nísìn ní april eleven nineteen ninety ninety nine kó náà kọ́ni tó sọ pé ní owó believe in one nigeria nísìn ó ti believe in one nigeria báyìí nísìn Hmm. torí pé ó fẹ́fọ̀ rẹ̀ wọ́n ti ń jẹ mùlá wọ́n hmm. ti ń jẹ mùlá. wọ́n ti ń jalè. sẹ́wárì hmm. bàbá wa sẹ́wárì gbogbo campaign tá à ń sọ yìí gbogbo rally tó ń ṣe káàkiri yẹn kì í ṣe pé bẹ́ẹ̀ nìkan ló pin sí i wọ́n ń ṣe káàkiri gbogbo diaspora ni ní Asia ni ní Europe ni ní South Africa ni gbogbo bẹ́ẹ̀ ni wọ́n ṣe rally káàkiri peaceful rally tẹ́nìkan kò bẹ́ẹ̀ nìkan kan jà. àṣìlò Yorùbá nation lẹ́lẹ́ ni yóò máa. lára ilẹ̀ ń wò yó. lẹ́lẹ́ ni yóò máa. èyí tó ní kọ́ ṣe ní united kingdom eléyìí ìlú tí èyí ṣe ní ìjọba ọ̀gbìn ẹ̀wọ̀ ẹ̀wọ̀ pípọ̀ rà ní. ara ìgbésẹ̀ tí èèyàn máa ń gbé nìyẹn tí èèyàn fẹ́ dá dúró irú ìgbésẹ̀ tó máa ń gbé nìyẹn díẹ̀ díẹ̀ díẹ̀ ní wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ náà ni wẹ́rẹ́ wẹ́rẹ́ gbogbo àwọn ẹgbẹ́ oríṣiríṣi ló ṣiṣẹ́ yìí nìkan gbogbo àwọn eh, Yorùbá World Academy Yorùbá Nation Now Yorùbá Global Alliance àti gbogbo àwọn ẹgbẹ́ mi náà pátápátá gbogbo àwọn onímídíà gbogbo wọn Koiki mídíà gbẹdú gbogbo àwọn onímídíà yẹn pátá pátá àtàwọn tá a rántí dáwọ́ àtàwọn tá a dá gbogbo wọn wọn jọ ṣe kínní yìí peaceful rally ni. is in my constituency. Have you seen the latest brutal policy brought forward by the Chinese. I just want one final sentence. Asylum seekers are welcome here. Number one. wọ́n máa tẹ́wọ́ gba gbogbo àwọn tán tán sá kúrò nílùú wọ́n máa tẹ́wọ́ gbà wọ́n gbogbo àwọn peaceful rally lẹ́rí yẹn gbogbo àwọn fọ́tò yìí èyí tó ń ṣe ní Liverpool lélẹ́yìn Liverpool lè tẹ̀ ṣó yìí Liverpool náà ti ṣe yẹn ẹ̀já tẹ̀síwájú. ẹ láwọn àwọn bàbá wa pọfẹsọ Banji Akíntóyè ẹ tún wò ó kúránì mi kí nìyẹn o Manchester yóò fi sílẹ̀. Nigeria has a nation has sọ pé peaceful rally ní ẹnìkan kan ọ̀bẹ nìkan jà Wales ní UK ni wọ́n ti ṣe yẹn eléyìí Wales eléyìí ní France ni France ni wọ́n ti ṣe rally eléyìí France ni Canada lélẹ́yìí àwọn ará Canada àwọn ìlànà ọmọ Oòduà gbogbo wọn àwọn náà wọ́n ṣe wọlé káàkiri ní Canada àtàwọn ẹgbẹ́ yòókù òní wọ́n para wọn jẹ ìlànà ọmọ òdua ẹ̀rí ní Canada gbogbo àwọn èèyàn wa àwọn náà ní tí wọ́n sọ ni pé ní ó tó gẹ́ ilé yá ilé ti tó ilé koko ń tagbé ní Washington DC USA ìdí wọ́n ti ṣe léyìí o gbogbo àwọn ẹgbẹ́ oríṣiríṣi oríṣiríṣi. Má bẹ̀rẹ̀ àwọn tó gbọ́ fún náà àwọn ló máa tọ́jú ẹni kọ̀ọ̀kan ọ̀nà tó yẹ ká nìyí bẹ́ẹ̀ tó bá tó máa bẹ̀rẹ̀ tí àwọn afẹ́ lọ. ó dájú wọ́n ti gbẹ̀rẹ̀ nìyẹn. wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wọ́n ṣe bẹ̀rẹ̀. all the one Nigeria folks. This is where they are giving them clothes they give them clothes. And they are uh, there fifty fifty dollars. so we don share the bill. nígbà tí àwọn United Nations wọ́n fẹ́ ṣe meeting tó fẹ́ ṣe yẹn wọ́n fẹ́ wí fún àwọn yẹn. bàbá wọn yá fún ìdílé gbọ́ kọ́ńtà tí ìjọba nàìjíríà ò ní ìtìjú kankan ó lè. Oh, for Nigeria. Yeah. For a stronger Nigeria. Say Nigerian Christian, not target of genocide or ethnic cleansing. Uh, so what part of Nigeria are you? You're not a Nigerian. So how then you're not a Nigerian and you're. Ebe kì í sọmọ Nàìjíríà ọ̀rọ̀ àwọn tó ń sponsor fún ọkùnrin lówó nù. on You know, when you got to protest, you got to protest with the information and the stuff that is happening. No. So how do you know that Nigerian Christians are not the target? How did you know that? I don't know. So why didn't you have the placard? Well, look, I'm gonna tell you something. Me, I protest with anybody. I help a lot of people. So you were paid to do this? Or oh, you were paid to do this? I just, I just joined them with everybody. Uh, because you didn't know blacks, white. Ìjọba Nàìjíríà ní ìjọba ṣe. It is good to support brothers, to support uh, the culture. Ó lọ sọ owó sílẹ̀. Nínú olọgba owó, omi tó ti ha owó nìyẹn. Ìbánikẹ́bá tún fọ́nrán yẹn ṣe. Ibi tó ti ń gba owó, owó ni wọ́n ń gbà tí uniform tó ń jáde tó ń fún ọ lówó. Iṣẹ́ rí sà, àwọn tí ó ń wà lóyún ní purọ́ ọkùnrin bèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé wọ́n gbowó tán ó ní òun gbowó ni ó lóun gbowó ni ó sọ àwọn èèyàn gbọ́ tó wí ó fẹnu ẹ̀ sọ pé ṣé are you pay for this ó náà sanwó fún mi ẹ̀yà nísìnyí. It's weird. I don't know for sure. Well, well you gotta do a little bit digging. However, you know what I'm saying? I'm just here to help everybody out. I understand that. It's not your fault. It's not your fault. You're doing what they asked you to do. Yeah. At least you're paid to do this, and you're doing what you get paid for. No, it's not about pay. You It's just about helping people out. I understand. I, I gave you the wrong information, though. I'm just trying to help to bring you out. I'm, we all are from Africa correct? I don't know what was correct. All I was told that they needed me for this. For this. Who, who, who was that that bring you people here? Uh, I got a bunch of little kids over there in the Bronx. In the Bronx? Uh, they, they asked me, Steel Tone, will you go over there and help us out? Right, So I decided to go over there and help them out. No problem. Thank you very much. I just wanted to know what is going on. Thank you. Where are you? Yo. wọ́n sọ pé ní ọ̀nà tá a lè gbà tá a lè lọ náà ni wọ́n ti bẹ̀rẹ̀ yẹn ọ̀nà ni kán bẹ̀rẹ̀ sí máa ṣe rálì kán bẹ̀rẹ̀ sí máa lọ káàkiri kán máa fi ìbànújẹ́ wọn hàn sí gbogbo àwọn òyìnbó pẹ̀tọ̀ ìlú báyìí báyìí ó àfẹ́ dádú o wọ́n ṣe máa ń bẹ̀rẹ̀ ní rálì ni àwọn tó ń ṣe rálì wọn ṣe rálì káàkiri káàkiri káàkiri kó tó wá kan ìpele kejì àwọn tó ń ṣe underground work wà tó ní dialogue wà tó ń dialogue káàkiri pé a fẹ́ lọ kì í sọ̀rọ̀ ọjà àbá nìkan kan jà ara àwọn kọ́ńtì tó ń lọ tún ò tán lọ tún ò ta ìjẹ tí ò ta ìtàjẹ sílẹ̀ ó wà níbi eh, another video míì tẹ́ máa wò oní question and answer àwọn kọ́ńtì lóríṣiríṣiríṣi tó ń lọ tẹ́nìkan kan ò jà ó wà ṣé kò sí ni ṣé gbà táwọn Russia pín sẹ́nìkan tàjẹ sílẹ̀ ni ẹnìkan kò tẹ̀jẹ̀ sílẹ̀ so ọ̀nà tá a gbà náà nìyẹn kí wọ́n á ní benefit tá a máa rí gan tá a bá tẹ̀ wá dá dúró kí láǹfààní tá a bá rí tá a máa rí ń bẹ̀ àǹfààní ta bá rí ń bẹ̀ ni pé ní ẹ̀yà tí wọ́n ń pè ní Yorùbá àwọn èèyàn máa wá mọ̀ dáadáa lágbàáyé a máa ní identity wa original pé Yorùbá ni wá ọmọ bíbí Yorùbá gangan yóò ṣẹ̀ṣẹ̀ wá padà because a ti jẹ́ citizen Yorùbá àìsí citizen Nàìjíríà mọ́ a máa wá revive culture àwọn àṣà wa tá a ti pa tí yóò máa wá padà èdè wa èdè abínibí wa tọrọ ń dá wa mọ́ òun láà máa wá sọ. So gbogbo bíi geography ni chemistry ni biology ni gbogbo àwọn ekele òun làwọn ọmọ máa fi kọ́ nílé ìwé ẹ dákun kí ni tó ń jẹ́ tó jẹ́ bànújẹ́ fẹ́ lómi bì yẹn pé èdè yín lẹ́ẹ̀ máa fi kọ́ nǹkan èdè yín lẹ́ẹ̀ fi ṣe chemistry èdè yín lẹ́ẹ̀ fi kọ́ biology èdè yín lẹ́ẹ̀ fi ṣe physics gbogbo àwọn engineering courses yẹn èdè yín lẹ́ẹ̀ máa fi kọ́ tá a bá fi èdè wa kọ́ ṣé kìí ṣe nǹkan àdùnnú ẹ́ so àwọn ọmọ wa gan èdè Yorùbá náà máa máa sọ òní ojúmọ́ ojú ń ti ọmọ Yorùbá mi nísìnyí láti ti sọ Yorùbá international passport a máa ní a máa international passport títí wa òmí ni pé bẹ́ẹ̀ abẹ́nìkan sọ̀tà no wọn ò ní terrorist mọ́ tó lórúkọ orúkọ tó ń pe tó ti gbọ́ Nàìjíríà wọn ní terrorist country terrorist countries ni wọ́n pe ojú tó fi ń wo ogun wa èmi náà ní bá a ṣe wà nílùú yẹn nísìn asáàrí yàtọ̀ bẹ̀ ojú tí wọ́n fi ń wò wá ojú pé àwọn adán àwọn dáràndáràn ìlú dáràndáràn ojú ẹ̀ ni wọ́n fi ń wò wá. kò sí rọ́ǹbẹ̀ bàbá mi bàbá ọ̀yá bí yìí kò sí rọ́ǹbẹ̀. tọ ojú pé tẹ́rọ́rìsì ni ojú tí wọ́n fi ń wò wá ojú pé àwọn èèyàn bú ìlú àwọn apànìyàn tó bá ti rí pé ọmọ nàìjíríà tó bá ti rí pásítọ̀tì yẹn wàhálà dé benin taba a bá dá dúró passport titiwa ẹ awo, á wò owó titiwa àwa la wa currency wa àwa la máa sanwó currency titiwa àwa la máa control rẹ̀ a nílò gbàṣẹ lọ́wọ́ àdáramá èyí tó ma wá bá fẹ́ wọ yunifásitì pé kíní NUC àwọn náà ń control rẹ̀ NDA àwọn náà ń control rẹ̀ police àwọn náà ń control rẹ̀ port authority wa àwọn náà ń control gbogbo nǹkan àwọn náà ń control rẹ̀ now a máa wá control resources wa tọ́lọ̀ fún wa a ní kòkó a ní diamond a ní gold a ní gbogbo oríṣiríṣi tọ́lọ̀ ń fún wa gbogbo ẹ̀ la máa wá lò gbogbo àwọn solid mineral resources tó ń abandon tó ń jẹ́ ká lò a máa wá padà máa lo nǹkan wa constitution wa a máa ní constitution tiwa lọ́tọ̀ constitution tabataba ní constitution tó máa favour wa tí ò ní sí wàhálà láàrin ara wọn ká sọ pé ní ìjẹ́bú ò ní bẹ́ẹ̀ gbà ṣe ẹ̀bọ́ ò ní gbọ́ òye yìí ni ká ló sọ fún yín pé ní irú ti system nàìjíríà lálọ́ no àlọ́ irú system ti nàìjíríà constitution wa tó bá ti múnádóko òfin yẹn ní kálukú máa tẹ̀lé àní ṣe presidential system of government parliamentary system of government la máa sí so that uh, province ló máa wà ẹ̀yà kọ̀ọ̀kan pẹ̀lú kó control ti ẹ̀yẹ eh, kíni títí ẹni àwọn kan máa pàdé ní center n tó máa pawápọ̀ nìyẹn ìkọ́ntì kan náà ni wá sọ̀rọ̀péèdè kan náà là ń sọ orílẹ̀-èdè ni ṣùgbọ́n constitution tó múnádóko gbogbo àwọn àwọn kan sọ pé eh, ṣé bí àwọn tó ń kọ́ àwọn tí wọ́n wọ́n lùtì owó àwọn náà wọ́n wá ṣe yorùbá nation ta ló sọ bẹ́ẹ̀ fún yín gbogbo àwọn lọ́balọ́ba tó ń pa tìyẹn tún ò fún wọn ní ìmọ̀ iyì wọ́n máa padà ètò ààbò tó múnádóko a máa kọ̀ǹtró tẹ́rítìrì wa ìgbà yẹn lọ́kàn wa máa balẹ̀ ẹ wo ọmọ yorùbá tó máa ríṣẹ́ ní army ni ní navy ní air force ní police wọn security agency yẹn yorùbá máa rí òbítúbitù àwọn yẹn máa ríṣẹ́ gidi gan kan àwọn yẹn máa balẹ̀ ẹlòmíràn yẹn ké ẹ bọ́ọ̀ wọn ṣe fún lọ́kàn ó ṣe balẹ̀ bọ́ọ̀ wọn ṣe ríṣẹ́ kò yí ọ ní tó bá yí ọ owó tá a mú dáadáa sọ pé wọ́n rí yẹn ṣebí ilẹ̀ yorùbá wọn ti rí ṣebí díẹ̀ látara lára ṣù yẹn lẹ́ẹ̀kan gbogbo owó yẹn tó ń kó lọ sọ́hùn kùnà òun ní kó lọ mọ́ ọ̀dọ́ wa ló máa wà ẹlòmíràn sọ pé ní ẹ ṣebí ṣebí port authority haúsá náà import nǹkan ṣe bẹ́ẹ̀ bá import nǹkan kò ní sanwó ni ṣé kò ní sanwó tí ìbò bá fẹ́ import gbogbo ẹni tó bá fẹ́ import yóò sanwó ni jẹ́nà ni kò sanwó ẹ wá wo rìfà àwọn kan pé Dangote a ní problem pẹ̀lú Dangote eléyìí sọ̀rọ̀ ọjà gíríjà kan kì sọ̀rọ̀ ọjà investment ni Dangote invest ni akúṣẹ́ ni akíkúṣẹ́ ó invest ní ìlú wa ni sọ́kò sọmọ Yorùbá tó invest ní Europe ni sọmọ Yorùbá kan ló invest ní ní UK tó ní three international airports. ibi táwa wà ẹ bàbá ṣe báwa náà invest níbi táwa ṣe bá invest kí ló dé táwa dojú ìjọba tí wọ́n bolẹ̀. tọ̀ irú èmi nísìnyí ló bá sọ pé kí n padà sí location náà kí n mo fẹ́ lọ sí location náà ìlú tí mo ti wà láti eighteen years mo ti kú òǹlé èmi ògùn jì ó ní tí a bá gba Yorùbá nation kí n tó padà ọmọ ọyá bí o ọmọ ọyá bí o níbi kankan lọ ẹ bá tún wá wo ètò nípa judiciary wa tó yẹ pé àwọn pípìn ló ń control rẹ̀ àwa la máa control judiciary wa human rights máa wà pé wọ́n fi àjẹ aláìṣẹ̀ ń rántí hàn ẹlòmíràn wọ́n ní bẹ́ẹ̀lì free lórí irọ́ immigration wa àwọn ọlọ́mọ control rẹ̀ ọkàn wọn máa balẹ̀ yìí táwọn adarán ń wọ̀lú jáde tó ń ṣe bó ṣe wọ́n tó ń pa àwọn èèyàn wọn tó ń pa àwọn èèyàn mọ́nú ilé yẹn kò ní sí yẹn mọ́ kí ló fà torí pé àwa là ń control nǹkan wa adarán tó fẹ́ fẹ́ wá ṣe bísínẹ́sì lọ́dọ̀ wa ó wà ó wà á máa welcome ẹ̀ yóò tẹ̀lé òfin ni àmọ́ bá da mọ̀ lùkà kiri yẹn kò ní sí yẹn mọ́ tàbá dá dúró gbogbo àwọn port authority ọ̀tá ló wà ń port ẹ lọ́wọ́ port nísìnyí àwọn ni wọ́n wà ń bẹ̀ àwọn náà ń control gbogbo seaport wa àwọn landlord brothers wa àwọn náà ń control airport wa àwọn náà ń control rẹ̀ even airport wa gan tó wà lẹ́kọ̀ọ́ ẹ̀wẹ́rẹ́ pé orúkọ wọn náà ni orúkọ wọn àwọn adára ni àmọ́ tá a bá dá dúró àwọn la máa control port ẹ wo àwọn èèyàn tó máa rí sẹ́ni port ẹ wo adúró ọmọ Yorùbá tó rí sẹ́ni port so ẹ bá wọ ọ̀rọ̀ education wa free education from primary to secondary school torí pé ẹ rí i pé nígbà àwọn bàbá wa Awólọ́wọ̀ wọ́n ń fún àwọn èèyàn ní wọ́n gírántì loans fáwọn èèyàn pé láti fi lè rán wọn ra wọn lọ síléèwé gbogbo oríṣiríṣi àwọn iléeṣẹ́ tó ti kú yẹn pátá gbogbo ẹ̀ ló máa dìde ló máa dìde Yorùbá Football Premier League náà máa wà ọ̀dà àwọn sport activities oríṣiríṣi efficient and effective modern transportation ó máa wà kì í ṣe irú àwọn jàgàjàgà tán àwọn old train àwọn cargo àwọn táyé olùmọ́tò ń gbé káàkiri employment opportunity ni àwọn gírádẹ́ẹ̀dì tí ò ríṣẹ́ kálukú máa ríṣẹ́ báwo ni ò ṣe ní ríṣẹ́ nígbà tó pé gbogbo ń tẹ́ pé ní èèyàn mélòó ni wá àwọn bímọ èèyàn bímọ twenty eight twenty four twenty six yóò bọ́ ronú pé àná ìbọ̀rọ̀ bímọ púpọ̀ ṣé ń bá lọ bímọ ogójì ọgọ́ta báwo mo ṣe fẹ́ bọ́ wọn ọ̀rọ̀ tí wọ́n ní ọlọ́run ní bọ́yàn tán èyí tó bá fẹ́ wá sọ́dọ̀ wa àbí kó wá sọ́dọ̀ wa èyí tí ọmọ ìyá tiwa náà tó bá mọ̀ pé ọ̀dọ̀ tiwọn náà ló fẹ́ lọ òun náà free láti lọ síbẹ̀ eléyìí sọ̀rọ̀ pé ẹnìkan fẹ́ dá wàhálà ẹnìkan kan òdógun lẹ̀ àwọn ò sí nínú jàgídíjàgan ń ta ṣe fídíò tá a yìí àfi dá wàhálà rẹ̀ àfi ta àwọn àyẹn wa. ṣé òun ló pẹ̀ nínú constitution wa yìí àgbà o gbogbo ẹ ló máa wà nínú constitution wa pátá gbogbo ẹ ló wà nínú constitution ẹ wo àwọn èèyàn ti ń ṣiṣẹ́ lọ wọ́n ti ń ṣiṣẹ́ lọ gidi gan constitution wọn ti kọ constitution wa lóríṣiríṣi káwọn èèyàn ti kọ blueprint bó ṣe develop southwest gbogbo ẹ ti wà nílẹ̀ gbogbo ẹ ti ẹ ti lọ underground àmọ́ kì í ṣe oní ti jàgídíjàgan àwọn tí wọ́n bá ti ní tó ń ṣe jàgídíjàgan yẹn àwọn ò sí lára wa àwọn ò sínú wàhálà àwọn ò sínú fìtínà àwọn ò fẹ́ jà kankan àfẹ́ àbú ẹ̀yà kankan fún àbú ẹnìkan rárá tiwa ni pé àwọn ò fẹ́ ṣerú mọ́ ó ti tó gẹ́ ó ti tó gẹ́ wọ hospital tó bá rẹ̀ wọn àwọn ń gba ìlú òyìnbó lọ wọ́n lọ ń tọ́jú ara wọn ètò ààbò tó múnádóko mechanized farming bẹ́ẹ̀ ni social housing health system ó máa káàkiri ilẹ̀ Yorùbá stable electricity ẹ wo àtọdún iná iná hmm. ọgọ́ta ọdún kẹ́ wá náà káàkiri ẹ̀rí náà ṣe fún ọgọ́ta ọdún síbi ó sì máa lọ ní no rárá o good transportation system stable electricity gbogbo àwọn ọba ó wà nínú constitution gbogbo àwọn ọba wọn máa fún un fún wọn nípò wọn padà wọ́n máa gba iyì wọn padà so wọ́n kàn máa jẹ́ bíi ceremonial kínní ni wọ́n máa fún wọn ní iyì wọn so that wọ́n lè máa advice àwọn kínní èrò ètò tó ń render wọn useless data capturing afẹ́mọye àwọn wo ní Yorùbá gangan Yorùbá sons and daughters mélòó ni wọ́n fẹ́ mọ̀ àwọn tó jẹ́ ọmọ bíbí Yorùbá àwọn àti data capturing èyí tó ń ṣe tì ní location nine kò sí ti ń jẹ́ godfathers kò sí gbogbo orú yẹn it will become a thing of past equitable distribution of wealth wọn ah, nìkan kó bílíọ̀n jẹ́ kó bílíọ̀n kó sí yẹn mọ́ kó sí orin yẹn mọ́ gáàpù rich and poor tó tó wáìdì yẹn ọmọ kò sí ogbó yẹn mọ́ power hmm. rotation ni Àwórì province hmm. Èkó province Ègùn province Ọ̀yọ́ province Ìlàjẹ province. ẹ ò tí ì fẹnu kan ti security yìí o. mo ti sọ̀rọ̀ pa security mo ti kà mo ti ka ètò ààbò mo ti ka security. Mm. ipe ní àwa la la máa hmm. kọ̀ǹtún nígbà tó ní àwa ń ara wa so mo fi sọ pé ní ọmọ yorùbá máa rí iṣẹ́ mo ti kà á lẹ́ẹ̀kan mo ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ yorùbá ní pólísì ní ní air force ní ní navy ní wọ́n máa rí iṣẹ́ gidi gan ètò ààbò àwa la máa mọ eh, ètò ààbò wa àwa la máa kọ̀ǹtún gbogbo tẹ́rítìrì wa àwọn ọmọ wa ló máa wà ń bẹ̀ kéèké tí adarun kan wà lọ sí èkìtì tí ó sọ gọ́fúnà gbogbo ò lẹ́nu ń bẹ̀ tó yóò máa lọ gbàṣẹ ní Àbújá kọmíṣánná pólísì yóò sọ fún kókó gbẹ́nu ìdákẹ́ ò lágbára kankan wọ́n dà wọ́n ló wà kọmíṣánná pólísì kò ní dá lóhùn wọ́n sì ń pè ní chief security officer state yẹn kò sí yẹn mọ́ power rotation ni Àwórì province yìí máa wà èkó province ègùn province ọ̀yọ́ province ìlàjẹ province ondo province ìkálẹ̀ province ìlọrin province ìbọ̀lọ̀ province èkìtì province ìbàdàn province ògùn province hmm. ìṣẹ́kìrì province parliamentary system of government. Mm. so that kò ní sí ìjà kò ní sí ìjà. ṣé wàá gbọ́ nǹkan tí bàbá yìí sọ ni àbí. ẹ já gbọ́ ẹ já gbọ́ ẹ já gbọ́ tí bàbá sọ. Mm. tá bá ń dárúkọ àwọn tí wọ́n fẹ́ kiri owó òlú wá ṣé wọ́n lè dárúkọ orú rẹ mọ́rú wọn bàbá ń pe bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ bàbá rántí Gàní Fáwẹ̀hìnmí wọ́n máa ń dárúkọ Adékúnlé Ajáṣin bàbá wa Ibrahim Adésànyà ń kọ́ àwọn dókítà tún ní Ọ̀tẹ́gbẹ̀yẹ Bọ́lá Ìgè Wọlé Ṣóyínká. bẹ́ẹ̀ kọ́ Ransom Kuti bàbá ń dárúkọ àwọn ẹni ńláńlá tí wọ́n lè karú rẹ mọ́ wọn àìmọye irú yín tẹ̀ wúlọ́wọ̀ dórúkọ ọmọ awúlọ́wọ̀ ni wá kò mọ gbogbo iṣẹ́ táwúlọ́wọ̀ ṣe kalẹ̀ ní bàjẹ́ dànù. ó ṣe ọ̀rọ̀ ń wò wá mọ̀ ṣe ìtàn ń wò wá torí gbogbo yín náà dẹ̀ tó ń kọ̀tàn mí lọ́wọ́ aláyé ó kà í tó ọ̀rọ̀. bẹ́ẹ̀ni àwọn asọmọ di yorùbá dẹrú. àsìkò rẹ ìkànnì kọ lọ́wọ́ yìí o tó yẹ ká pọ̀ dọ̀fin. èmi ọmọ ògbólógbé kí gbogbo wa ó gbìmọ̀ pọ̀ kí gbogbo yorùbá ó pawọ́pọ̀ ká pawọ́pọ̀ ká dòṣìṣù owó òjò òṣèlú mi ló tún ti sú yìí ó ti sú bẹ́ẹ̀ ni àwọn olùfẹ́ wà nípa kó ṣé bá ṣe ní ìlọsíwájú ni àbí bó ṣe tún fẹ́ sọ Yorùbá sí mẹ́rí tọ́ hmm. ṣé tá a bá ti fún wọn lówó díẹ̀ bó ṣe tún sọ Yorùbá sẹ́yìn ló fẹ́ ṣiṣẹ́ rẹ̀ lọ́tẹ̀ yìí. Hmm. ọmọ ah, ọmọ rẹ̀ ló jìyà. ẹ wò mí àsìkò yìí ká pawọ́pọ̀ ló tọ́ ẹ jẹ́ kí gbogbo wa pawọ́pọ̀ ká gbèrò. ká wá bí Yorùbá ó ṣe nípò ká wá bí Yorùbá ó ṣe ní ìlọsíwájú ẹ wá gbé àwo kalẹ̀ nínú ilé yín ẹgbẹ́ àwo tòṣèlú sọ́tọ̀ hmm. ẹgbẹ́ Yorùbá ẹ jẹ́ kí gbogbo wa tọwọ́ bọnú àwọn Yorùbá ká jẹun ẹ pa owó àwọn Yorùbá bẹ́ẹ̀ ni àwọn Yorùbá hmm. Yorùbá ló sọ. ẹ jẹ́ ká ká lè jà fún ọmọ wa. Yorùbá bó ṣe ṣe. ṣe rí bàbá ìgbà mọ́tò àgbà ọ̀jẹ̀ àgbà ọ̀jẹ̀ ni wọ́n èmi ọmọ ògùn ló ń bí bàbá mi ọyábíyí àwa náà ń kọ̀ tán tiwa bàbá yìí sọ̀rọ̀ ẹgbẹ́ àwo Yorùbá ẹgbẹ́ àwo Yorùbá ẹ pa òṣèlú tì Yorùbá ló fi sọ̀rọ̀ ẹgbọ́n nǹkan tí Ayọ̀ Adébánjọ sọ fún Tinubu ìwọ ló mú Buhari wá kó wá ba tiwa jẹ́ kó dẹ̀ tún padà lọ síbẹ̀ ìjọ wo là ń ṣe lè dà àbẹ́nì kankan jà gẹ́gẹ́ bí bàbá wa Ọyábíyì ṣe sọ àbẹ́nì kankan bínú gbogbo ń tá a sọ nínú fọ́nrán wọ̀nyí ẹ lọ Google ẹ lọ béèrè bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn ẹ gbóhùn sókè sá. nídìí eléyìí kò sí ọ̀nà tá a lè gbà àyàfi ká máa lọ tàbá ní ká máa bá lọ báyìí àjẹ́ pé ní yorùbá ó fẹ́ nìyẹn lẹ́yìn ọdún àtọdún kan táwa ń sọ pé yóò dá yóò dá yóò dá ń gbọ́dọ̀ afẹ́sìn yẹn dà ọ̀rọ̀ self determination kìí sọ̀rọ̀ ọjà kìí sọ̀rọ̀ fìtínà kìí sọ̀rọ̀ pé à ń bẹ nìkan ń bẹ nìkan jà kìí pé ká tí àgbáyé tó fara mọ́ tó sì Union Chata àwọn náà fara mọ́ ipa lè dá dúró ìlú tá a pè lúlu Nàìjíríà àwọn náà fọwọ́ sí wọ́n sáìn tírìtì yẹn ìpèlú tó bá fẹ́ lọ ó lè lọ ibú àwọn Arab gan àwọn Arab treaty náà bẹ́ẹ̀ táwọn náà sáìn pé ní ẹ̀tọ́ ọmọ ènìyàn ni ẹni tó bá fẹ́ dá dúró ṣáájọ wà tẹ́lẹ̀ ni ẹ jẹ́ ká gbé e sórí làákàyè gbogbo nta ti sọ yìí sọ yẹ kó rí ọlọ́run ọba tó dá wa ó dá kálukú sáàyè títí ẹ̀ ni kò dá wa papọ̀ ṣùgbọ́n àwọn tán sì máàjù wa papọ̀ wọn máàjù wa torí pé wọ́n fi wá soko òwò ni ó wà nínú ìwé Margaret Thatcher tóun náà sọ nípa pé ní artificial ni artificial country ní ìlú tá à ń pè nílùú Nàìjíríà kìí ṣe orílẹ̀-èdè torí pé a sọ èdè kan náà ó wá ṣe láàánú táwọn míì bá fẹ́ sọ wọ́n sọ pé orílẹ̀-èdè nàìjíríà ẹ mọ tó ń pè lórílẹ̀-èdè ni orílẹ̀-èdè níbi tí wọ́n ti ń sọ èdè kan náà ẹ̀yà kan náà àṣà kan náà tìtúwa ni pé ní no to war peace làwa ń fẹ́ àwọn ò sí nínú wàhálà ra sí nínú jàgídíjàgan a fẹ́ kú òlóko ẹrú ni kí ọmọ yorùbá ó ronú kájọ tọwọ́ bọ àwo yorùbá gẹ́gẹ́ bí àwọn bàbá wa ṣe sọ̀rọ̀ tán nísìnyí. èmi ògúntìmí ọmọ yábíyì a sí lẹ́yìn wàhálà o tiwa ni pé ní kí ọmọ ìyá wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà kún ronú eléyìí sọ̀rọ̀ ọjà àbí ẹ fẹ́ fa wàhálà náírà iṣẹ́ ọpọlọ ni àwọn tó ń ṣiṣẹ́ lọ London ground wà ní gbogbo àwọn international community yẹn tó ń ṣiṣẹ́ lọ lóríṣiríṣi iṣẹ́ tó yẹ káwọ́ ó ṣe òun náà làwa ń ṣe yìí náà àwọn tó sì wà nílẹ̀ yorùbá àwọn náà ń gbìyànjú tí wọ́n rí gbogbo àwọn rálì tí wọ́n ṣe akí wọn kú iṣẹ́ níta tí wọ́n ń gbìn wọ́n ní mọ̀ràn níṣì tó yẹ kí wọ́n ṣe níṣì òun ni pé ní grassroot awareness campaign láì fa wàhálà àwọn èèyàn wa ni ká bá sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ wọn yìí tí ò ríṣẹ́ tí à ń jẹ wọ́n tó ń sọ́fà kí ẹ ti pa à tó wà glaring tí gbogbo ayé mọ̀ ni ẹ wo gbogbo uh, ilé ìwé lẹ fẹ́ wọ̀ nísìnyẹ tí ní graduate nílẹ̀ yorùbá ọmọ yorùbá wa dẹni tí ń tọrọ bárà àwọn ìyá wa wá dẹni tí ń tọrọ bárà káàkiri táwọn èèyàn wa ń sọ́fà tí ìyá wa ń jẹ àwọn èèyàn tó wá di pé ó ń tiṣẹ́ aṣẹ́wó gbogbo olú nǹkan bá yóò sí nínú ìran yorùbá àbúrò kankan àbú ẹ̀yà kankan tiwa ni pé ní ìtawà ń sọ ni pé ní bí àwọn ẹ̀yà wo ṣe kù lóko ẹrú torí pé ẹ̀yìn wọ̀ àwọn tó ń wà ní at the age of thirty forty fifty nísìnyí tó ń sọ pé yóò dáa yóò dáa yóò dáa tó ń tẹ láwọn olóṣèlú káàkiri lọ bí àwọn tó ti wọ seventy bí wọ́n léèrè gbogbo àdéhùn tó ṣe kí ni wọ́n rí gbà ń bẹ̀ ìwọ náà ti wọ forty years ó ń tẹ láwọn olóṣèlú káàkiri wọ́n ń parọ́ fún yín ó jẹ́ ronú rẹ wò torí ẹ̀yìn wọ́ ọ̀la rẹ bí ó sì dáa nídìí eléyìí mo kí ẹ̀yin bàbá wa o ẹ kú iṣẹ́ takuntakun ọlọ́run ó gbàdúrà wa o ẹ ṣeun àdúpẹ́ púpọ̀ àwọn tó wá ń sọ fún àwọn èèyàn wa pé ní fídíò yìí ẹ bá wa fún wọn káàkiri káàkiri nírú lóko àti gbogbo àwa tá a wà ní diaspora náà ó ṣe pàtàkì ẹ jẹ́ ká fún akẹ́ni káàkiri kí àwọn èèyàn wa gbọ́ dáadáa àsìkò ti tó iléyàwó ó tó gẹ́ ẹ ṣeun. ìkìlọ̀ pàtàkì tàbí tẹ́ bá ní ìbéèrè tàbí tí ẹ bá fẹ́ ìdájú àti eh, nǹkan mìíràn nípa àlàyé yìí tí ò bá yé yín ẹ lọ sórí orí info at uk. tàbí kẹ́ ẹ fi àtẹ̀jíṣẹ́ text message ránṣẹ́ sórí nọ́mbà tó wà lórí gbogbo bíi whatsapp tàbí kẹ́ ẹ kàn sí yorùbá kingdom tv ẹ lọ sí wẹ́bsáìtì kẹ́ ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wa. ní bákan náà a ò gba ẹnikẹ́ni láàyè láàyè láti tún fídíò àbí fọ́nrán yìí tẹ̀ ẹ sì wá gbọ́ fọ́nrán yìí kì í ṣe títà ọ̀fẹ́ ni ọmọ Yorùbá ni wọ́n fi owó kalẹ̀ gbogbo ẹgbẹ́ ọmọ Yorùbá pátápátá lágbàáyé àwọn náà fowó kalẹ̀ kì í ṣe gbẹ́ bá lẹ́nikẹ́ni tó wà tà fún ọ ó lè ní ọ̀gára ọlọ́ṣà a dẹ̀ máa tẹ̀ sórí ẹ̀ pé not for sale ẹ ṣe àdúpẹ́. bẹ́ẹ̀ni bàbá wa Ògúnjìmí ọmọ yàrá yìí ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ èmi ògùn ló ń bí mò ń kí yín pé ẹ kú iṣẹ́ o ó dìgbà kan náà. sọ ọ dàbọ̀ ni ẹ ṣeun. kí yín o bàbá wa dókítà aliu. ok tọ mo kí ọpẹ́ ní fọ́lọ́run àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ kú ojoojúmọ́ ẹ kú gbìyànjú àdúrà ó gbà o tòní máa yàtọ̀ ó máa yàtọ̀ gédégbé Ọlọ́run ó sì ràn wá lọ́wọ́ àwa ń bẹ àwọn ọmọ ìyá wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà kí wọ́n lọ wá nǹkan fìdílé kó ń farabalẹ̀ gbogbo àwọn oríṣiríṣi àwọn ìbéèrè tó ń rú wa lójú gbogbo ẹ̀ ní èmi pẹ̀lú bàbá àròpọ̀ rẹ láti pò pọ̀ la pè ní ọgbọ̀n lélé méjì thirty two question and answer gbogbo ẹ̀ la máa yànnà lónìí ọ̀nà táwọn ò fi jagun tiwa nìyẹn kìí ṣe pé à ń gbébọn àbá ń gbé ìdè àbá ń gbé kinní no ọ̀nà nínú ọ̀kan nínú àwọn ọ̀nà tá a lè fi gba òmìnira wa irú ẹ̀ náà lélẹ́yìí ló wà nínú ẹ ṣeun. ó dáa gbogbo ẹ̀yin yẹn wá ní aráalé pátápátá ṣe rí n ta fẹ́ ṣe lónìí ó máa wọnú fọ́nrán alágbèwò nínú ilé ẹ̀yin èèyàn ti ń pariwo pé nǹkan tá à ń ṣe wọ̀nyí àwa ti pọgbọ́n pọ̀ àti gbé àwọn ìgbésẹ̀ tó lágbára kì í ṣòwò kékeré kì í ṣàsìkò kékeré ló ń ná wa èmi pẹ̀lú Dr. Aliu àti àjọ Yorùbá Kingdom TV àti àjọ YNN àti àwọn ọmọ Yorùbá gbogbo káàkiri àgbáláyé ara wọn ni àwọn tí wọ́n sọra wọn di mẹ́mbà lórí YouTube channel àwọn àwọn àwọn kan wà tó jẹ́ pé wọ́n wò wípé n tó bá máa gbà máa fún wọn jọ ní YouTube membership ó ní nǹkan tí wọ́n sacrifice lóṣooṣù ara tí ẹ̀ ń ṣe òun ni a fi ń sọpọ́ọ̀tì nǹkan tá à ń ṣe yìí ẹgbẹ̀lẹ́gbẹ̀ owó dọ́là òun ni pọ́jẹ́tì máa ná wa ṣùgbọ́n àwọn wẹ̀yìn despite the fact pé wọ́n hit wa ṣùgbọ́n a ò ní bojú wẹ̀yìn kò jẹ́ bó ti jẹ́ ìgbà téèyàn bá bojú wẹ̀yìn ìgbà náà ló fèèlè ṣùgbọ́n téèyàn ò bá tí ì bojú wẹ̀yìn ẹni yẹn kò tí ì ní ìjákulẹ̀ kò jẹ́ bí ó ti jẹ́ mo gbé òṣùbà káre fún gbogbo àwọn èèyàn wọ̀nyí tí wọ́n ti darapọ̀ láti join YouTube yẹn ṣe ojú òní tì yín o iṣẹ́ tẹ̀ ń rán wa òun náà là ń jẹ́ yìí bí gẹ́gẹ́ bí Dr. Aliu ṣe sọ a máa kọjá sí orí fọ́nrán yẹn báyìí àwa máa béèrè ìbéèrè yẹn ṣùgbọ́n tó bá ní ìbéèrè táwọn èèyàn ń béèrè lọ́wọ́ yín tàbí tẹ́fẹ́ máa sọ fáwọn èèyàn láti lè gbọ́ àti láti lè mọ ìdí gan tí Yorùbá Nation gbọ́dọ̀ fi wáyé ẹ máa kó jáde nínú àwọn tá a fẹ́ ṣe yìí tó bá wá rílé tí ò sí ń bẹ̀ ẹ gbìyànjú kẹ́ ẹ fi ṣọwọ́ sí wa lórí nọ́mbà yẹn 0244 bàbá àròpọ̀ rí àwọn kan ń béèrè ìbéèrè kò dẹ̀ sí ńbẹ̀ ṣùtẹ́ bá fìyẹn sí àtúnwá àtúnṣe àmú pẹ̀lú ẹ̀ ṣe rí nǹkan tá a fẹ́ ṣe lónìí ó máa wà lórí memory card a máa mú káàkiri gbogbo ilẹ̀ Yorùbá pátá ó máa wà lórí CD a máa mú káàkiri gbogbo ilẹ̀ Yorùbá pátá ẹ̀yin ẹ wò fún àpẹẹrẹ ẹ wá wo logistically èló ló lè ná wa ẹ tẹ̀ fojú wò so nítorí náà nǹkan kì í ṣe pé ká wá jòkó sórí YouTube ká sọ pé kèrò máa wá ká máa pariwo ká máa búra sódà táwọn èèyàn lè máa wò wá ìyẹn kọ́ la wà ń ṣe lórí Yorùbá Kingdom TV àti YNN nǹkan tí àwọn èèyàn máa fi liberate tí kìíní tó máa fi dúró síbi tó yẹ kó wà sẹ́mi pọ̀pọ̀lọpọ̀ ó gbé kìíní sí ó gbé sọ́run ṣùgbọ́n kò ṣiṣẹ́ mọ́ a fẹ́ gbé e padà ká lè fix ẹ̀ ká lè ṣe operation fún òun la fẹ́ ṣe ojú òní ti gbogbo ẹ̀yin tẹ́ ti pín ètò yìí ayé òde ní pin yín jẹ ìyá mi gbogbo yín ni mo rí mi ò lè dárúkọ nítorí pé à ń ṣe rèkọ́dì iṣẹ́ yìí lọ́wọ́ ni aláwọn ìyá wa tó ti fowó ránṣẹ́ sí wa dùgbọ́n tí mi ní fẹ́ dárúkọ bàbá gan tó ti fowó ránṣẹ́ sí wa tó sọ pé kò ní ṣàwa nìkan ojú òní tì yín o mo dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ ẹ ṣe ẹ jẹ́ ká kọjá lọ sí orí fọ́nrán yẹn ẹ ṣe amójú ẹ̀rọ mi ò ní kú lójijì wàá jèrè ọmọ àtọ́jú ẹ̀ láṣẹ ọlọ́run hmm. Yorùbá Nation Now YNN in conjunction with Yoruba Kingdom TV present an answer to 32 quest frequent asked questions concerning Yoruba nation. n tí a sọ bí báyìí má ṣe bínú pé à ń sọ èdè Gẹ̀ẹ́sì akọ́nìkọ́ pé tó máa fi yé àwọn ọmọ tí wọ́n ti gbèdè lẹ́nu ẹ̀ ṣe máa pé ń a tèmi vanakula náà là ń sọ ṣùgbọ́n akọ́ kó lè yé tẹrú tọmọ fọ́nrán tẹ̀ lè fi ibi tẹ́ lè kàn sí tẹ́ lè tẹ́ẹ̀sì gbogbo ẹ̀ ló wà ńbẹ̀ pátápátá ẹ̀yin tí fọ́nrán yìí máa dọ́wọ́ ẹ̀ lọ́kùnrin lóbìnrin ẹ jọ fọ́nrán yìí kì í ṣe títà not for sale ẹnikẹ́ni tó bá ta fọ́nrán yìí a ní copyright fọ́nrán yìí tẹ́nikẹ́ni bá tà á wàhálà ni ó máa rí nídìí ẹ̀ o nítorí náà kì í ṣe títà ẹ jọ̀wọ́ ẹ bá wa fún ẹni tó bá ti dọ́wọ́ yín tẹ́ bá ti mọ nǹkan tó wà ńbẹ̀ ẹ tún lè pín àyè wà láti pín tàbí kẹ́ ẹ béèrè ká a dẹ̀ fi ránṣẹ́ sí yín lọ́pọ̀ yanturu gbogbo ọmọ Yorùbá lágbàáyé ni wọ́n máa support tí wọ́n máa fún wa ní ọ̀fẹ́ kì í ṣe kì í ṣe Yorùbá Kingdom TV àti YNN nìkan ló náwó ẹ o gbogbo ọmọ Yorùbá pátá òun ló ṣènáwó ẹ o ẹ má ṣèmí gbọ́ o tẹ́ bá wo àwọn lógò tó wà níbí wọ̀nyí ó ju bẹ́ẹ̀ o àwọn ló ṣe ìnáwó nǹkan tá a fẹ́ ṣe kì í kò ní í ṣe pọ̀ pẹ̀lú bàbá àròpọ̀re kò ní í ṣe pọ̀ pẹ̀lú Dr. Aliwo ọmọ Yorùbá pátápátá àwọn ló ṣiṣẹ́ yìí o kò jẹ́ bó ti jẹ́ ẹ ṣé mo dúpẹ́ ẹ jẹ́ ká kán lu àti wípé it's not allowed for anybody to pirate it in any other platform or you want to recopy it or something it has a copyright so that you're not gonna be get sued thank you um number one question number one Uh, dókítà wati waluri ìkàlẹ̀ down i will read in english and it will also explain better to us number one with the yoruba Subconscious and unhealthy rivalries fún àpẹẹrẹ ìjẹ̀bú versus ẹ̀gbá èkìtì versus ìbàdàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ come to an end with Odùduwà creation or Yorùbá creation Dr. Aliu ẹ gbọ́ ẹ bá wa yànnà náà. hello ok ok ó dáa a ti ń gbọ́ yín báyìí ok ìbéèrè tí tó béèrè yẹn ó dá lórí pé ní à ẹ̀yin tẹ́ ń pèpè fún yorùbá nation yorùbá nation yorùbá nation ṣé kì í ṣe pé bóyá tún fẹ́ padà sí pé ìjà láàrin ìjẹ̀bú àtẹ̀gbá ẹ̀gbọ́n ò fẹ́ bá ìjẹ̀bú ṣe èkìtì ò fẹ́ bá ìbàdàn ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pé tá a bá wá gba yorùbá nation ṣe rò pé olú nǹkan báyẹn lè wá dópin bẹ́ẹ̀ ni yóò dópin ó máa dópin kí nìdí torí pé ní àwọn tí wọ́n ń jìjà ń gbara fún ilẹ̀ yorùbá yìí àwọn ọlọ́pọlọ ni àwọn olórí pípé ni wọ́n ti wo wájú wọ́n ti wẹ̀yìn wọ́n ti mọ tí ò ní dá wàhálà sílẹ̀ ó ní wọ́n fi wò ó pé ní irú system of government wo náà máa gbé kalẹ̀ tí ò ní fa wàhálà tó bá kọ́ọ̀tọ̀ wa mu tó wá bá àṣà wa mu tó bá ìṣe wa mu tó bá ẹ̀yà wa mu òun náà ni parliamentary system of government ìdí ni pé ní gbogbo ilẹ̀ orílẹ̀ kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tó wà nílẹ̀ yorùbá gẹ́gẹ́ bí ifẹ̀ bí ìjẹ̀ṣà ìgbómìnà ọ̀yọ́ ìbàdàn ìbọ̀lọ́ ìkálẹ̀ àkúrẹ́ àwórì èkó rẹmọ oǹdó ọ̀wọ̀ ẹ̀gbá èkìtì ògùn ìjẹ̀bú ìṣẹ́kìlì ìlọrin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló kún kálukú máa ní olórí tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ètò ìjọba ọ̀tọ̀ọ̀tọ̀ n tó máa pa wá òun náà ni ní sẹ́ńtà tá a pè ní olórí tó tá a máa pè ní prime minister province máa wà ní ìlú kọ̀ọ̀kan Ife province, Ijesha province, Igbomina province, Ọ̀yọ́ province, Ìbàdàn province. Ibọ̀lọ́ àwọn sáìdì ọ̀fà nìyẹn province, Ìlọrin province. Ó túmọ̀ sí pé ní ará òkun yóò máa ṣèjọba lórí òkun. Ọ̀wọ̀ ó máa ṣèjọba lórí Ọ̀wọ̀, Ìjẹ̀bú ni ó ṣèjọba lórí Ìjẹ̀bú. Ìjẹ̀ṣà yóò ṣèjọba lórí Ìjẹ̀ṣà, Ẹ̀gbá ó ṣèjọba lórí Ẹ̀gbá. N tó túmọ̀ sí nìyẹn, à ní padà sóko àárọ̀ rárá kò lè mú jà wá rárá àwọn ọlọ́pọlọ ti ṣẹ́ lórí ẹ̀ nídìí ẹ̀ ni pé ní with parliamentary system of government tá à ń sọ ni pé sẹ́ńtà tí wọ́n ti máa pàdé representative ẹ̀yà kọ̀ọ̀kan kọ̀ọ̀kan because gẹ́gẹ́ bí a ṣe sọ pé ní Yorùbá is an ethnic group Yorùbá náà tún wá láwọn tribes tó tún wà lára lọ́ndà wọn so tribe kọ̀ọ̀kan ti ní olórí títí ẹ̀ n tó máa pa wá pọ̀ òun náà ni central government àwọn míì wá sọ pé ní ah, ṣé wàhálà ò tún wá ní ṣẹlẹ̀ nísìn ipe central government ah, wọ́n máa make ẹ̀ kò ní wà attractive ní center yẹn kò ní wà attractive tí center ò bá ti wà attractive kí ló fẹ́ mú jà wá ẹ̀yin kálukú ló ń control resources yẹn ẹ kàn máa contribute some certain percentage to the center it's as simple as ebi ṣe kò mójà wá kò rújú ẹja bá síbò kejì. ẹ tó fi kún un n tó máa pa wá pọ̀ gẹ́gẹ́ bá a ṣe sọ yí pé ní province ló máa wà hmm. military irú àwọn army irú àwọn navy irú àwọn air force irú custom àá ìjọba àpapọ̀ ló máa handle yẹn à ń fún yẹn ní passport ni à ń fún yẹn ní visa ni ètò embassy ni ètò aviation ni ètò immigration ni ìjọba àpapọ̀ ló máa ṣètò yẹn ẹ̀já tẹ̀síwájú bẹ̀tà bá wá ń sọ̀rọ̀ nípa ẹgbẹ́ ní state police ẹ̀hẹ́n province kọ̀ọ̀kan máa ní ọlọ́pàá títí ẹ̀ province kọ̀ọ̀kan máa control mineral resources tọ́lọ̀ bá bless ẹ̀ province kọ̀ọ̀kan máa ní àwọn community police tiwọn province kọ̀ọ̀kan máa ní constitution titi wọn province kọ̀ọ̀kan máa ní àwọn tó ń handle ọ̀rọ̀ court kiri wọn province kọ̀ọ̀kan máa ní health system electricity province kọ̀ọ̀kan máa ní power tó bá ní agbára ẹ̀ láti generate electricity railway là ń sọ ní educational system là ń sọ ní television station là ń sọ ní radio station là ń sọ ní water supply là ń sọ ní even airport province kọ̀ọ̀kan tó bá kápébù yóò lè ṣe fún rẹ̀ kí ló fẹ́ mú jà wá kò sí nǹkan kan tó hmm. fẹ́ mú jà wá ìbọ̀lọ́ ó máa lọ́lọ́pàá tiẹ̀ kó control boundary rẹ̀ kó control territory rẹ̀ àmọ́ tá a bá ti ń sọ nípa pé ní army torí external aggression tó fẹ́ wá àtáàkì wa a hmm. gbọ́dọ̀ ní kíni a gbọ́dọ̀ ní central army a ní central hmm. navy àti air force àmọ́ tá a bá ń sọ̀rọ̀ nípa passport ni no central government ni láti wá make it less attractive ó túmọ̀ sí pé ní ní nínú àwọn representative tó bá wá lórí province kọ̀ọ̀kan tó ti pàdé ní center ibẹ̀ ni wọ́n ti máa dìbò yan ẹni tó máa wá jẹ prime minister ẹni tó máa wá jẹ prime minister yẹn kò ní ní agbára láti ṣe nǹkan kan without to talk, nínú àwọn representative kìíní kọ̀ọ̀kan kí ló fẹ́ mú jà wá kálukú ló ń control province province yẹn ìjẹ̀bú ò ní ẹ̀tọ́ àti lọ kọ̀ǹtró ẹ̀gbá kí ló fẹ́ wá débẹ̀ no kò mú jà wá. ẹ níbi tí a ti bá ètò yìí lọ mo fẹ́ fún àwọn èèyàn ní àpẹẹrẹ kan gẹ́gẹ́ bí ohun tí dókítà wa tán ṣe lálàyé gbogbo ẹ̀yin tí fọ́nrán yìí bá dé ọwọ́ ẹ̀ má dá nìkan gbé sílé fún àpẹẹrẹ lọ́wọ́lọ́wọ́ tí mò ń tà ń ṣe ẹ̀ rìkọ́dìn lọ́wọ́ báyìí ní Oǹdó nílùú mi àwọn kan déédéé lọ sí ìlú kan tá à ń pè ní ọ̀nà àbúṣọ̀rọ̀ ní òkè igbó nílùú D.O. Fágúnwà tó kọ ìrìnkìrìndò kìnìkan kìnìkan àwọn ìwé D.O. rántí bàbá yẹn wọ́n àwọn ṣáínà ń wá góòlù ń bẹ lọ́wọ́lọ́wọ́ báyìí ní Oǹdó wọ́n gbé ọ̀nà láti ibẹ̀ lọ sí ọ̀rẹ́ oníkálukú kan ṣe lè tó wù ú ní ìjọba Nàìjíríà ni láti fìdí ọ̀rọ̀ tí Dr. Aliu tó sọ tó múlẹ̀ tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ màá fi fọ́nrán hàn yín bàbá wa ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí ó ní í ṣe pọ̀ pẹ̀lú torí nílùú amẹ́ríkà táwa wà yìí sà á ṣe arápẹrẹ pé néfì wà lọ́tọ̀ ni wọ́n dẹ̀ jẹ́ àpapọ̀ náà dúró ṣùgbọ́n gbogbo ìlú wọ̀nyí stéètì wọn wọ́n ń kọ̀ǹtrol ara wọn òfin ọ̀tọ̀ọ̀tọ̀ lóníkálukú ní ọlọ́pàá ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìfún yunifásitì ìfún gan kántì olọ́lọ́pàá tiẹ̀ sítì gan lọ́lọ́pàá tiẹ̀ ohun tẹ́ ń sọ yìí ah ah ó dà àwọn kan sọ pé eh, ajá ni abáwájá ni. ẹ hmm, hmm. eh, Játúndé ládé dáadáa hmm. tàbá fẹ́ dé ládé irú Ìlọrin nísìn constitution tó máa súùtì Ìlọrin province Ìlọrin kò lè jọra wọn pẹ̀lú títẹ̀gbá province ó máa yàtọ̀ gédégbé nítorí kíni nítorí ẹ̀sìn constitution tó máa súùtì. Èkó ó lè yàtọ̀ gédégbé sí títí Ìbàdàn wọ́n máa hmm. wo àṣà àti ìṣe ìlú yẹn àti ìdíwé mẹ́tọ́dù gbọ́n ṣe ń ṣe ètò ìjọba wọn láti lè wá òun náà ló máa fọ́lò tí ò ní mú ìkùnsínú wá rárára àtọ́ ààrẹ ẹ̀gbọ́n ò ní ráìtì kò ní pàwà láti lè tàǹpà pé ó constitution ti tìlọrin kó lọ wojú sí kí ló wá débẹ̀ No! n tí àwọn aráàlú yẹn bá láwọn ń fẹ́ n tó máa ṣe ni ọ̀tàràlú Ìlọrin bá sọ pé ní à ṣẹ̀ríà làwọn fẹ́ ṣe o ebi ìlú wọn ni hmm. majority carry the vote wọn la fi ń sọ yìí pé ní n tí òfin ní mú wàhálà wá òun ni province kò síjà tó fẹ́ mú wa rárá àtọ̀ kò sí nǹkan kan tó fẹ́ mú wa ẹ̀rín sáré wo eh, ìbéèrè kejì yìí lórí ọ̀rọ̀ self determination náà ni bàbá wa ẹ̀ ń sún. ẹ ẹ ṣeun ibẹ̀ náà máa gbà ọba hmm. sọ̀rọ̀ self determination. Eh, òmìnira ara ẹni tí n bá gbà lédè Yorùbá kí ni kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ fún ẹ fún wa lápẹẹrẹ ẹ bá tu ẹnà ẹnà ń bẹ ẹ tu yẹ́bẹ́yẹ́bẹ́ torí ọ̀pọ̀lọpọ̀ àwọn á question lọ́wọ́ ẹ eh, kí lẹ́yìn pé sáfì ní sẹ́fù kọ̀ sẹ́fù ní kò yé wọn ni ẹ má bá wọn jà ẹ bá wa mú fọ́nrán yìí tó o bá ti gbọ́. self determination ètò ìjọba ara ẹni ọlọ́run ọba tó hmm. dá wa ó dá ẹ̀yà ọ̀tọ̀ọ̀tọ̀ ó sì wá fi èdè sí wa lẹ́nu èdè tá à ń sọ yẹn kì í ṣagbára wa ó kàn máa di ẹ̀ ní ẹ máa sọ ìgbìrà ẹ sì ń sọ ìgbìrà lọ ẹ̀yin ẹ máa sọ tápà ẹ sì ń sọ tápà ẹ máa sọ gárà ẹ máa sì ń sọ gárà lọ ẹni tí ẹ máa sọ yorùbá ẹ máa sọ yorùbá lọ kí ló dé tí ìlú kan ẹ̀yà kan tó bá fẹ́ kàwé èdè wọn náà wọ́n fi ń sọ tó bá fẹ́ lọ sílé ìwé èdè wọn náà gbogbo tó bá fẹ́ ṣe èdè wọn ni ọlọ́wọ́n bàbá ọlọ́run ṣe dálé ayé nìyẹn ó dá ẹ̀yà ó sì fi èdè sí wọn lẹ́nu èdè tó fi sí wọn lẹ́nu yìí èdè tó yẹ ká máa sọ ni so self determination pé self governance láti lè govern ara wa the way Baba ṣe fẹ́ nípa ètò ìjọba wa ètò ìgbésí ayé wa Baba ṣe fẹ́ ó sì wà nínú òfin article twenty of African Charter on human rights and people's rights human and people's rights ẹ bá lọ wo òfin yẹn article twenty pé gbogbo yẹn ní ẹ̀tọ́ á ní ẹ̀tọ́ a ní ẹ̀tọ́ láti dá dúró a ní ẹ̀tọ́ láì ṣe pé nìkan bá wa fà á pé láti ṣèjọba ara wa ètò ìjọba ara wa ní ẹ̀tọ́ láti ṣe ètò ìgbésí ayé wa báwo ni ètò ọrọ̀ ajé wa báwo ni ètò bá ṣe fẹ́ ṣe ìgbésí ayé wa a ní ẹ̀tọ́ láti ṣe a ní agbára rẹ̀ gbogbo àwọn tó bá ti colonize àbí tó wọ́n oppress tó máa fi lè ọ̀run tó wọ́n oppress yẹn ẹni ráìtì láti lè gádà ara yín tó pé no ẹ̀ ń fẹ́ òmìnira ara yín torí ọlọ́run ọlọ́run gangan tó dá wa kò má jì wá papọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ níbi tó fi kálukú wa sí kábà sún síwájú. nígbà tí a ti ku twenty tó ti fọ tó ti sọ gbólóhùn yẹn a ti twenty twenty tá a dákọ̀ yìí a sọ pé ní African Charter African Charter wọ àwọn ọ̀wọ́ náà gbogbo àwọn head of state African countries náà ló jọ buwọ́ lù ú wípé a ní ẹ̀tọ́ ọ̀sẹ́ ẹ̀yà tó bá fẹ́ dá dúró kó máa ṣèjọba rẹ̀ ó ní ẹ̀tọ́ láti lè ṣèyẹn tọ́ ìjọba wa sì fọwọ́ sí ìwé yẹn ṣùgbọ́n tá a bá wá lọ wo decree twenty four of nineteen ninety nine táwọn ṣe fúnra wọn àwọn lọ kọ síbẹ̀ pé ní ipe ní a lè pín ẹwò jòòrò ipe a lè pín rárá ibi tọ́lọ̀ ti wá mú wọn òun ni article twenty yẹn ibi tọ́lọ̀ ti mú wọn nìyẹn lọ́rọ̀ tí wọ́n tún á mú wọn tẹ́ bá tún á wo resolution General Assembly of the United Nations on the thirteenth of September two thousand and seven àwọn náà tún declare rẹ̀ gbogbo àwọn ẹ̀yà tó jẹ́ pé ní èdè kan náà ni wọ́n ń sọ ẹ̀yà kan náà ni wọ́n ìṣesí kan náà ni gbogbo nǹkan nǹkan kan náà ni wọ́n ní ẹ̀tọ́ ó wà nínú atiku wọ àwọn tẹ́ bá wo nínú atiku ẹja sún síwájú atiku wọ àwọn ó wà níbẹ̀ atiku two ó wà níbẹ̀ article three sọ̀rọ̀ nípa ẹ̀ article four sọ̀rọ̀ gbogbo tó ń sọ náà ni pé ní àní alẹ́ tọ́ láti lè ṣètò ìjọba ètò ọrọ̀ ajé yín ẹni ẹ̀tọ́ láti lè ṣe article one two three four ó wà ń bẹ̀ ti united nations tó bá fẹ́ lọ wò kó lọ wò torí àsìkò la fi ní ká máa mú un ní sáré-sáré even tey ma five wọ́n sọ̀rọ̀ lórí ẹ̀ ẹ wá wo pápá ń bárì pápá ń bárì ni pé ní nígbà tí kóòtù ti tó wà ní Ìbàdàn lórí ọ̀rọ̀ ti Sunday Igboho wọ́n wá sọ̀rọ̀ pé ǹjẹ́ àti ẹ̀ lẹ́tọ̀ọ́ kóòtù Nàìjíríà nìyẹn ǹjẹ́ a ní ẹ̀tọ́ láti lè béèrè fún self determination ǹjẹ́ a lẹ́tọ̀ọ́ kóòtù bá declare judgement yẹn ó wà nínú Tribune newspaper òun náà ni wọ́n ń wò là ń wò yìí court declares Yorùbá nation agitation legal says self determination is a human right ẹ̀tọ́ ọmọ ènìyàn ní láti lè béèrè fún ọ̀rọ̀ ti clear nísìn kóòtù ló sọ bẹ́ẹ̀ mi kọ́ ni mo sọ bẹ́ẹ̀ o kóòtù ló sọ bẹ́ẹ̀. ó wá fi hàn pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní fọ́nrán yìí lọ́wọ́ tẹ́ ẹ ti ní tẹ́rù ń bà tọkàn yín ò balẹ̀ wípé nineteen ninety nine constitution kò sáàyè nínú ẹ̀ wọ́n mọ̀ọ́mọ̀ gbé wá kì í ṣe constitution àwọn èèyàn àwọn bíi mẹ́rin bíi mélòó kan náà jókòó sínú yàrá tí wọ́n mọ ògógóró yó tí wọ́n kọ́ ẹ gbọ́ dáadáa ní ti dókítà wa sọ yìí o kóòtù sì sọ wípé nílẹ̀ nàìjíríà kan ti ṣòjóró yẹn gangan gangan wọ́n ní ẹ̀tọ́ ọmọ ènìyàn ni ẹni bá wá béèrè irú ìbéèrè lọ́wọ́ yín ẹ jọ ẹ mú gègé yín ah! ẹ̀yin tí ẹ̀ ń pín ètò yìí tẹ́ẹ̀tù pín fọ́nrán yìí tẹ́ẹ̀tù wá pín cd àti memory card fún gbogbo èèyàn àbí tẹ́ ẹ support ẹ̀ ah! wọ́n pàṣẹ ẹ ò ní kú dọmọ yín nù wọn ò ní dìkú mọ yín lé láṣẹ ọlọ́run ọ̀rọ̀ rẹ o ọ̀rọ̀ rẹ o ẹ jẹ́ àtẹ̀síwájú bàbá wa. mo rò pé ní gbogbo wọn rí Saturday Tribune wọ́n rí lójú fọ́nrán yẹn. òun làwọn òyìn gédégbé gédégbé. tọ́ so that ìwọ tó bá court declares Yoruba nation agitation legal abatun síwájú self determination and sharia Islam hmm. jẹ́ ẹ̀sìn àlàáfíà ẹ̀sìn àlàáfíà hmm. ni Islam ó sì fún àwọn èèyàn ní ẹ̀tọ́ ó sì hmm. fún àwọn èèyàn ní ẹ̀tọ́ láti lè dá dúró láti lè ṣèjọba ara ẹni torí pé Islam ò fàyè gba ká yẹran ẹni jẹ ìsìláàmù ò sì wá hmm. kò tún wá fa ìgbà pé ní kẹ ẹjẹyàn nípa kan láti wá ṣẹ̀sìn ẹ̀sìn gan olóhùn ò jẹ́ yín nípa láti ṣe let there be no compulsion in religion don't force anybody. Hmm. ẹ̀sìn gan nìyẹn gan ọ̀rọ̀ ẹ̀sìn tún lélẹ́yìí ẹ má ń jẹyàn nípa lórí ẹ̀sìn ká tó wá sọ yìí pé ní ẹ̀yà tí èyí ẹ̀yà kan náà kí wàá ṣe pé dandan gbogbo tipátìkù kò rárá o kò sínú alukóra pé kẹsì bẹ́ẹ̀. Islam ń kún fẹ́ kẹ́ wà at peace pẹ̀lú àwọn ẹ̀sìn oríṣiríṣi oríṣiríṣi kẹ́ wà at peace pẹ̀lú wọn ẹni tí a bá ti tó ń ṣe jàgídíjàgan pẹ̀lú ẹ̀sìn kàbí nǹkan kan Islam ò ràn Islam kò ràn kò ràn léèyàn Islam sì recognize sovereignty ìlú kọ̀ọ̀kan òun ló fà tó bá tẹ bá lọ wo Organization of Islamic Conference Charter article one slash three kọ́ lọ wò ó one of the objective for OIC ó ní pé kó respect self determination ipe ní a fẹ́ ṣèjọba ara wa a fẹ́ dájú a fẹ́ govern ara wa without any interference in the domestic affairs láì tọwọ́ tójú bọ ètò ìjọba ìlú kan àbí ẹ̀yà kan wọn ò ní right àti trouble wọn respect sovereignty ìlú kọ̀ọ̀kan torí pé kí ni ọlọ́run ọba tó dá tó dá gbogbo wa ó ti create a boundary kì artificial it's not artificial boundary Tan à ń no boundary tọ́lọ́run gangan tó ṣe àti mọ boundary ibi tó ń pè nílẹ̀ Yorùbá òun la fi ń sọ fún àwọn èèyàn ìwọ tó bá ti wà nínú struggle yìí tó ń ṣèṣe pé ó jà ó ṣe kíní kan ó sí nínú àwọn tó ń jà fún self determination self determination is not about violence it's not about bloodshed whoever is calling for violence or bloodshed no nǹkan mi ló ń ṣe yẹn ó ti kùnà ò gbọ́yé ò gbọ́yé rárá tọ́ we are in twenty first century ọpọlọ àti wisdom ni wọ́n fi ń ṣerú eléyìí wọ́n fi ń jìjà yìí kì í ṣe pé jà pé màá jà nọ́nọ́nọ́nọ́ àwọn èèyàn yìí ni ẹ bá sọ̀rọ̀ ẹ̀já tẹ̀síwájú. tọ́ba tó wà wọ nineteen ninety four Arab Charter on Human Rights. Hmm. àwọn olókòǹpọ̀sì o àwọn Council of ah. League of Arab arab state ó wà ní in part one article one kí ló ń sọ ó all people have right of self determination all people gbogbo ènìyàn wọ́n ní ẹ̀tọ́ pé àwọn fẹ́ dá dúró àwọn fẹ́ ṣèjọba ara ẹni ó wà níbẹ̀ even tí a bá tún wá wo iranian constitution iranian constitution gan article fifty six of the constitution of islamic republic of iran ó náà tún sọ the same thing. ṣé ẹ gbọ́ o. ó ní ọlọ́run ọba ló ní agbára lórí gbogbo ayé àti lórí èèyàn gbogbo agbára ọ̀dọ̀ ọlọ́run ọba ló wà òun gangan tó sì ń ṣe ìṣègbésí ayé wa destiny wa ọlọ́run ti parí gbogbo ètò ṣùgbọ́n kò wá sọ pé kí àwọn kan kan wá máa wá jàgàba lórí ẹnìkan by force rárá kò sí nínú òfin kò sí nínú òfin àwọn Islamic Republic of Iran là ń sọ yìí nísì o ìwọ tó bá rú lójú lọ wò ó wò torí àsìkò ní ẹja sún síwájú torí time question pọ̀ ọ̀nà wo wá nílẹ̀ fi lè hmm. ṣe kínní yìí ní tùbínú bí tí ò ní sí wàhálà bàbá wa òun náà ni organizing peaceful rally rally tí ò ní mújà wá rally peaceful rally gẹ́gẹ́ bí irú àwọn rally tí wọ́n ti ṣe kọjá yẹn tí ò ní sí ìjà rárá organizing what conferences lectures, seminar in and out of Nigeria, massive grassroots awareness campaign in every nook and cranny of Yoruba land. Gbogbo orígun ilẹ̀ Yorùbá peaceful rally there's a peaceful rally lectures seminar live báyẹn jà ẹni tẹ́ bá ti rí tó bá ti ń bú ẹ̀yà kan nítorí ọ̀rọ̀ pé ó fẹ́ dá dúró kò gbọ́ yé kí sọ̀rọ̀ self determination ló ń ṣe nǹkan mi ló ń ṣe tọ́pẹ́ ní hmm. self determination ni even UNPO ìlú tó jẹ́ mẹ́mbà UNPO tóun náà ń fẹ́ pé ní káwọn ó dá dúró wọ́n fún wọn ní warning pé without violence láì hmm. sí wàhálà láì sí ìfàsí pé ẹ fẹ́ jìjà kan rárá ẹ ṣe nǹkan in a peaceful way in an organized way ẹ ṣe rally yín gbogbo every nook and cranny ẹ máa bá àwọn èèyàn yín sọ̀rọ̀ ẹ jẹ́ kó yé wọn kí nìdí kí ni tẹ́ ẹ rí ẹ bá sì wàá wò ní tòótọ́ ẹlíìtì Yorùbá ń jìyà ẹ̀líìtì haúsá ń jìyà ẹ̀líìtì fúlàní ń jìyà ẹ̀líìtì ìgbò ń jìyà gbogbo àwọn ẹ̀líìtì kọ̀ọ̀kan gbogbo àwọn náà ni sọ́rí àwọn ẹ̀líìtì yẹn ni wọ́n ń fi ìyà jẹ tálíkà wọ́n ń fi ìyà jẹ àwọn aláìní àwọn ẹ̀líìtì àwa yìí ẹ̀líìtì haúsá ẹ̀líìtì fúlàní ẹ̀líìtì ìgbò àti gbogbo àwọn ẹ̀líìtì ẹ̀yà kọ̀ọ̀kan àwọn ni wọ́n ń gbádùn wọ́n fi ìyà jẹ àwọn èèyàn wa hmm. àwọn wọn rò pé àràrà ah, o kò lè máa lọ báyìí tó bá tíwájú ò bá ṣe é lọ sẹ́yìn ò sì ní ṣe é padà sí ni ẹ̀já tẹ̀síwájú. ibi tẹ́ ẹ bọ́rọ̀ dé bàbá wa. kí wọ́n lọ́nà àbáyọ òun náà ni referendum. bàbá wa dr lee. gangan àbáyọ kí ni wọ́n ń pè ní referendum ìdìbò ni tó máa wáyé láàárín àwọn èèyàn àwọn ẹ̀yà tá a dárúkọ yìí. dr aliu. irú àwọn ẹ̀yà wo ni kí Yorùbá ó ṣe referendum tó kè láàárín Yorùbá. ìyá ń gbọ́ mi. ẹ máa gbọ́ mi sá níbi tí ẹ sọ̀rọ̀ dé lẹ́ẹ̀kan yẹn pé àwọn elite yẹn ìbéèrè kan jáde ń bẹ̀ o. ok ǹjẹ́ tó bá jẹ́ pé elite Yorùbá ń gbádùn elite Igbo ń gbádùn elite Hausa Fúlàní ń gbádùn ṣùgbọ́n adùn ló wà nínú kéèyàn ń wà gẹ́gẹ́ bí gómìnà kó má kẹ́nu ẹ̀ mọ̀ tọrọ ẹ̀ wo ohun tó ṣẹlẹ̀ sí gómìnà. ìpínlẹ̀ èkó ṣẹ́nu ẹ̀ tọ̀rọ̀ so wọ́n fi hàn wípé àwọn náà wọ́n sì wà lóko ẹrú nìyẹn. ìgbẹ́gbẹ́ bó ti wá wà lóko ẹrú ìgbádùn táwọn ń gbádùn ni pé ní òbítúbitù owó tí wọ́n rí yẹn ẹ̀mí pẹ́ lómi lórí owó kò bá kàbùjù jù báwọn lọ ó máa gba kámú ni kò ní wà wọ́rì kò bá hmm. kàbùjù jù tó lọ torí pé owó tó ń rí yẹn àwọn ẹbí ẹ àwọn èèyàn ẹ èèyàn ò bá máa sọ́fà tóun bá ti wà ókè ọ̀rọ̀ ti parí láfi sọ wípé ní ọ̀rọ̀ self determination yìí kì í sọ̀rọ̀ ọjà kì í sọ̀rọ̀ ọjà gidija gan bí yóò bí yóò bá ṣe wà nínú ìnira ni haúsá wà nínú ìnira ni fúlàní tálákà náà wà nínú ìnira ni ìgbò tálákà wà nínú ìnira n tó jẹ́ kó máa rí iṣẹ́ instrument méjì ni wọ́n ń lò wọ́n ń lo ẹ̀sìn wọ́n sì ń lo ẹlẹ́yàmẹ̀yà tá bá sì wọ nínú àwọn ẹ̀sìn tá a sọ yìí àtẹ̀sìn kínní àtẹ̀sìn kejì ibùn tí ẹ má bàa láyé èmi ò rò pé wà nínú ẹ̀sìn pé ká máa yanra wa jẹ ká máa kówó jẹ ká máa fìtínà àwọn kan káwọn kan máa dominate àwọn kan kò sí nínú òfin o kò sí nínú òfin rárá rárá tọ nídìí eléyìí through referendum Igbo ni ó decide fún Igbo Yorùbá ó decide fún Yorùbá ìjọ ó decide fún ìjọ tóun fẹ́ lọ àbóhun ò fẹ́ lọ because ó ṣeé ṣe kó jẹ́ pé ní àwọn tóun ò fẹ́ self determination yìí ó ṣeé ṣe kó yẹ pé ní wọ́n pọ̀ so kò sí ọ̀rọ̀ pọ̀ sí mbẹ̀ through referendum oní òwà dìtámì ibi táwọn èèyàn bá fẹ́ lọ ẹni tó bá mọ̀ pé ní à inú ìyà yìí inú ìṣẹ́ yìí inú ìgbésí ayé rádaràda yìí náà ló tẹ̀ wọ́n lọ́rùn oh, no problem wọ́n máa vote ni so ìdìbò yẹn ló máa dìtámì gẹ́gẹ́ bá a ṣe sọ ẹ̀já tẹ̀síwájú àwọn á sọ yìí pé ní hmm. ọ̀nà wọn fẹ́ gbà òun náà ni peaceful rally gẹ́gẹ́ bí irú èyí tí wọ́n ṣe nílẹ̀ yorùbá ẹ jẹ́ ká wo irú àwọn tó ń ṣe lò. Hmm. ṣé ń wòran o nínú gbogbo rálì kò sí ìbọn kò sánìkan báyìí tó kú wọn ò rìkọ́ọ̀dù pé ẹnìkan báyìí ó farapa ṣẹ́rí tẹ́ bá wò ó àwọn àmọ̀tẹ́kùn tíjọba lọ́wọ́ sí gan wọ́n wà ń bẹ̀ ọlọ́pàá wà ń bẹ̀ irú rálì tá à ń sọ ni kì í ṣogun kì í ṣèjà àwọn tó ń sọ pé wọ́n fẹ́ kógun lẹ̀ irọ́ ni irọ́ ni ń pa. so nídìí eléyìí rálì yẹn lè ń wò yín nísìn bísú rálì ni ọ̀nà téèyàn máa ń kọ́kọ́ gbà náà nìyẹn wọ́n bá ti ń ṣe rálì yìí káàkiri ilẹ̀ yorùbá tó ń ṣe bísú rálì yìí láì fa wàhálà láì ṣe onítàjẹ̀ sílẹ̀ ọ̀rọ̀ tá à ń sọ yìí ń tà ń ṣe yìí kì ṣe pé láti lè dá wàhálà lẹ̀ rárá kìí sọ̀rọ̀ ọjà kìí sọ̀rọ̀ pé ẹnìkan fẹ́ bú ẹnìkan àbẹ́kẹ́ pé ẹnìkan fẹ́ bú ẹ̀yà kan ìwọ ẹni tẹ́ bá ti tó bá ti dìde tó bá ti ń sọ nǹkan tó bá lómi ìbẹ́tọ́ pé ní kìí sọ̀rọ̀ pé ní òmìnira ilẹ̀ Yorùbá ló jẹ́ lógún rárá o òun náà kà sá sí abẹ́ àwọn oní self determination ni ló wá ń fọgbọ́n láti fi lè dá wàhálà lẹ̀ irú àwọn ẹni báyẹn kò sí nínú àwọn tó ń tó ń jìjà ìjàngbara fún ilẹ̀ Yorùbá in a peaceful way. Mm in a peaceful way ni ìwọ tó bá ti ń ṣe jàgídíjà gan o o o o ti kùnà o ò sí lọ́nà ẹ̀ lọ́nà tó tọ́ mo sì rí pé àwọn bàbá wa pòfẹsọ Banji Akintoye gbogbo ọ̀rọ̀ tó ń sọ níjoojúmọ́ wọ́n ní a lè gba kínní yìí láì fa wàhálà a lè gba kínní láì sí ìtàjẹ̀ sílẹ̀ bàbá ó sọ fọ́ọ̀tì ẹni tá bá ti ń bá ti ń sọ̀rọ̀ jàgídíjà gan bàbá ò rán níṣẹ́ prof ò rán níṣẹ́ so iṣẹ́ ara rẹ̀ ló ń jẹ́ ẹ̀já sún síwájú. Hmm. ó dáa bàbá wa ẹ̀tún wọn rálì ní again peaceful rally ni. kò sọ́jà kò síbọn kò sẹ́nìkan mú pọ̀pọ̀ àbẹ́nìkan mú fa wàhálà kankan rárá o peaceful rally ni. Hmm. òun náà lẹ́ ń wòye o peaceful rally. kò síbọn kò sáàdá kò sọ́kọ̀ kò sọ́bẹ. ó ní ẹ̀ẹ́dẹ́gbà tí tó bá ti ń fa wàhálà yẹn tí ò gbọ́ yé ni pẹ̀lẹ́pẹ̀lẹ́ àfi ṣe kiri ni. wọ́n gbé báàgì bí ẹni ròde bí ẹni ròde àjọ tá a fẹ́ lọ ṣèpàdé wọ́n dẹ̀ rọra fún wọn ní ìwé ìléwọ́ ó tán. ó ti dọ́kun sí wàhálà àti ìlà kò sí wàhálà kankan ìtọ́jú rèé o. ìkánjú rèé kò síjà kò síbọn ẹ̀rí ń tá a wá padà nílò leléyìí ìdí tí wàá fi tí fọ́nrán yìí bá ti jáde tí mẹ́mórí káàdì ti jáde ẹ̀yin tá a bá fún mẹ́mórí káàdì lọ́fẹ̀ẹ́ tẹ wá delete fídíò ikú òun ẹ̀ àbí ọ̀rọ̀ yìí tẹ wá lọ fi ń ṣe nǹkan tó wù yín ó kù yín kan náà nǹkan tó rèé. olówó tó lè fi gbọ́ bùkátà ara rẹ̀ ṣùgbọ́n ìyá yìí tó gẹ́ ẹni tó bímọ tí o tí o bímọ yẹn tí o rò kọ́kọ́ ju ẹ̀ èyí tó tún tiraka títí títí tó tún rán wọn lọ sí skul tó mú jáde tó tún jẹ́ ìyá ló tún ń bọ tó yẹ kó rí bẹ́ẹ̀ so ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run ni àwọn mọ́mì wa yìí wọ́n á bá wa sọ̀rọ̀ ní ìṣẹ́jú bíi mélòó kan péré nípa ti ọ̀rọ̀ ìjọ tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Odùduwà ogun ẹ̀yìn ò ní jà wá. tó bá lóun máa kó ogun jà wá inú àwọn adáhùn mo kí ẹ̀yin yá wa o ẹ kú àdúrà o ẹ ṣeun orúkọ tèmi ni arábìnrin Mrs Ojo mo kí àwọn bàbá wa nínú olúwa náà ẹ kú iṣẹ́ olúwa olúwa sọ agbára dọ̀tun.